sálúbàtà o àwòkán ọgbọ́n ni ayé ẹ wá wò ìran wọn fẹ́ni olówó nínú ayé o owó ni dáhùn sóhun gbogbo ìbára ẹ̀ ayé owó ni àríbi. ní káyé mi máa máa lọ́jọ́rọ́ elédùwà ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọ́. aṣọ funfun ìgbà kan ré kó tó wá di àkísà ọ ó má ti lò gbàré ara mi ọ kò lè má rí bí ẹ̀yin ọ̀fẹ́ ni ò lọ́wọ́lọ́wọ́ elédùnwà má fàyè mi ìtàfàlà ṣe mí lẹ́ni láwùjọ owó ní dáhùn sóhun gbogbo owó ní dáhùn sóhun gbogbo má pètè mí níyà o ayé lẹ́rù o fẹ́ni olówó ní ìmọ̀ye o owó ní dáhùn sóhun gbogbo ìmọ̀ dá lára o àmọ́ ká má sáré ìkọ̀kọ̀ tá a mú ní ìjẹ̀bi ẹ̀rẹ̀ ti di sáyẹn láti sọ fún ọkọ̀ báyìí máa ṣòwò. nítorí ọjọ́ burúkú la fi ní ọmọ burúkú nítòsí hmm, wọ́n wúlò wọ́n là wọ́n bá mi wọ́n là ń bẹ̀ sí kánífà sọ̀rọ̀ mi sí nígbà wọn sì bẹ̀ sí kánífà wọn ni kí n fi kankan àwọn lọ kí n mọ ní tí mi kí lágbọ́n rí jẹ tí kò lábàárẹ̀ ọyọ kù kí lèmi gan rí jẹ tí mi ràn án lọ mo ti wá wò pé wo kò tó nǹkan ní sọ ní dáhùn. mo wá ní kí wọ́n gbé spíkà àwọn ńlá wa tí ọmọ kọrin jọ náà fún dj kan wá sẹ́ńtà ìsíwájú mi àyè. sí jọ́sọ̀ yín gangan yìí. àwọn èrò tó bá wá tí a wá sí fi kánífà ní ma polish bàtà fún ọlọ́fẹ̀. ẹ̀ẹ́ lè máa fi support wọn. bẹ́ẹ̀ni. ẹ bá ṣe bàtà pa lọ́jọ́ yẹn máa collapse o. ẹ bàtà ah! bàtà ń ṣe láti bí ogójì ọdún. jẹ́ ah! àgbà yòókù sí kò sí collapse lọ́rọ̀ mi. all right sir. bàtà gbogbo carnival. hello. Ah, tí a kà sà ọwọ́ méjì fẹ́ nìkan bàbá mi àgbàlagbà oyè ń bo lẹ́wà mo ti ṣe bàtà yín tọ́jú wá ń bí mo ti polish mo ṣe everything. ok tirafiki wà níbi wọ́n bá wọlé Johnson níbẹ̀ ń níbi gádà ọ̀dà ẹ má sì yọnu ẹ má wùrọ̀ ẹ̀ dààmú àti dé àyẹ̀ jẹ́ ń kó wá bá yín bẹ̀ mú kó bàtà yín bọ̀ wá bẹ́ẹ̀ sí ni màá kó wá bá yín bẹ̀ ẹ̀ ń ṣe ọ̀gá mi yóò dáa fún yín ẹ̀ ní sórí búbí ẹni ìyá rẹ̀ jóná kéyín lágbà lọ́hùn ológbò rẹ̀ lóde kélẹ́kù lè yín anílé dáyà ń ilé yín ò lè tú. kọ́sítọ́mà mi kan ni àwọn ẹgbẹ́ bàtà mi kanṣu rẹ ti ṣe wọn wá ní go slow ń bẹ àwọn òde kọjá eh. níbẹ̀ yẹ sáré pọtà wọn bá ń dó lọ ń bọ nísìn. ẹ má pẹ́ o mi ò ní tàn gbogbo mo ti mo ti mo ti mo ti ń mo ti ń mo ti ń mo ti ń bọ̀ mo ń bọ̀. ẹ ẹ má pẹ́ bàbá jẹ ọsẹ mi ò ní tàn tí kọ́sọ́mù ayé bá dẹ̀ kì í sìn ìní ọmọ bẹ́ẹ̀ lo brush o lè apply brush. Àti apply 那明天一定要。 olè ní ẹ olè fúwọ́ fún ẹ ṣùgbọ́n èmi á sọ rísì tó fi jólè ìwọ ò lè sọ rísì tó fi jólè rísì tó fi jólè ní fíṣọ́ mọ́ bí mo ti kọ́ síbẹ̀ yẹn ti pẹ́ gbogbo bàbá tí wà tí bàbá ṣúlẹ̀ náà sọ̀rọ̀ tí wọ́n fi kọ́ bàbá tí bàbá kó bàtà tó jáde ó ṣe jẹ́ pípa tí bàbá yẹn jáde tán ló wá ń wò fẹ̀tọ̀fẹ̀tọ̀ báyìí ló ń wò ó wá kó bàtà olè yẹn ọ̀daràn ni ẹ̀ ìwọ̀n ṣe ìyẹn ni wọ́n ń sọ káàkiri. mi ah, ò ṣe ní sọ no mo lè lọ́ta èmi lè fẹ́ bá a spy gbogbo àwọn ọ̀tá tèmi ní. ìyẹn ah, ah, bí wo bí téèyàn bá ṣe wọn ẹ̀ ti fún o ò ní máa kíyèsí ó lè ní bóyá kó bàtà yẹn ọ̀rẹ́ o lè ní ẹ ti mú mi ọjọ́ máa pa wá láti. ìkọ́kọ́ jẹ́ kí n máa pariwo náà nìyẹn ṣé o mọ̀ pé tí wọ́n máa pa ẹ́ ó máa gbó dídí ten days lọ́wọ́ mi tí mi ò ní lè jáde èmi ò dẹ̀ lè dúró sílé ten days nítorí olè so kó bàtà yẹn kó má pa ẹ́ ó lè ní hello fún kúrò ìbàdàn fún mi mọ́lẹ́bá wèrè èmi ò lè bẹ̀sí mi mo ti padà ṣe ọ̀rẹ́ mi o. o fẹ́ kó bá ní ṣé o mọ̀ pé gbogbo nǹkan ní Yorùbá lówe fún kémi fún ẹ kó bá ní nọ́ọ̀sì kọ́ wá sọ pé agbépo lájà ò jalè tó gbà lọ́wọ́ ẹ̀ ni irọ́ ni kó bàtà ìsílẹ̀ kó bàtà ìsílẹ̀ ó lè yẹ. Ọlọ́run sọ kó bàtà ìsílẹ̀ ó bá ẹ̀kọ́ náà ha gbogbo ti gbogbo Kàkà tó dà akẹ́rin. Aláròyé. Aláròyé. A ọ̀dọ̀ mi bàtà lámọ̀ wá àmọ̀ tí ìrí bàtà ọlọ́mọ ọjà dáràn. Ọ̀rọ̀ bàtà ńlẹ̀ mọ̀ dẹ́. Mo rí o, <laughs> wèrè gan. Àyà mi ti lọ òkè. Ọlọ́mọ ọjà dáràn. Ọ̀rọ̀ bàtà ládùúgbò yóò ṣe é ṣeré o. Ọ̀dọ̀ mi dọ̀ mi. Amúrògbẹ́ lóde àwo lónìí. Ó gbogbo ìgbàlódé ti wà ẹ mọ mímì náà dání. ẹ kí èyí mọ ẹbí á nínú ọpẹ ṣe ẹyìn. aláròye. ọ̀dọ̀ fídọ̀fìn. ẹ yọ ọ̀dà fún ẹ wo mo fẹ́ pè ṣàkíyèsí nǹkan kan ni torí inú compound wa yìí ẹyìn mo ń ṣàkíyèsí àwọn nǹkan hmm, bí àwọn kéènì nǹkan tí mo ń ṣàkíyèsí yẹn ó ní pé tó bá pè lọ́mà wọ́n fẹ́ sanwó lọ́mà hmm. mo rí i pé wà ní kọjá kíyàwó rẹ̀ ó dé tó bá náà fẹ́ sanwó náà wà ní kàn jẹ́ kí ìyàwó rẹ̀ ó dé tán bá fẹ́ sanwó anything nínú compound wa ń bí wà ní kàn jẹ́ kí ìyàwó rẹ̀ ó dé aláròye sórí ọkùnrin tó bá ń ṣerú ẹ̀ àlùbáríkà máa ń jìnnà sí ni bẹ́ẹ̀ ni òun ló jẹ́ kí n pè sákèsí gẹ́gẹ́ bí àgbàlagbà sórí mo ń gan pàápàá bóyá ni o ṣe pé ọbẹ̀ tẹ̀ ń sè inú ilé gan ìyàwó rẹ̀ ní sanwó rẹ̀ owó iléèwé àwọn ọmọ ìyàwó rẹ̀ ni wọ́n máa sanwó ẹ̀ ṣé wàá rí ọkùnrin tó bá wà lajú rẹ̀ lẹ̀ tí ìyàwó rẹ̀ ń gbàṣe rẹ̀ ṣe àlùbáríkà tí bá ń wọnú léhùn ìyàwó rẹ̀ lọ ní òun òun ló jẹ́ ń pè sákèsí gẹ́gẹ́ bí àgbàlagbà ṣùgbọ́n kó lọ́wọ́ kan ṣe kan òun àbí bóun ni. ọ̀dọ̀fin àgbà ọjà yín dà ọ̀rọ̀ tẹ́ sọ ọ̀rọ̀ tó dáa ni mm-hmm. ṣùgbọ́n èmi kìíní tẹ̀ ń wò yìí èmi náà mẹ́wẹ́lẹ́wẹ́ mo mọ̀wé lówó yìí. ṣé ẹlẹ́yin àgbàlagbà náà ni ẹ mọ̀ pé bọ́ bá bímọ ń kókó báyìí wọn ni ẹja lọ wọ àkọsẹjáyé ṣé ẹ rí àkọsẹjáyé tèmi tí wọn lọ wò ń jò ní hmm. pàǹgbà pàǹgbà báyìí ni wọn rí lọ́wọ́ obìnrin ire mi àti gòkè mi àti sórí ire jíjẹ mi mo níná nílò tí wọn fi ṣẹlẹ̀ ayé tèmi tán ọwọ́ obìnrin báyìí ló wà. ẹyin ni ò jẹ́ kí mi ó ṣe nǹkan kan kí mo wá fẹ́ dààmú fún ọ̀dọ̀ fún ẹ̀yin náà tiẹ̀ bá mi dájọ́ kí ni mo fẹ́ dààmú ara mi fún èmi ríṣẹ́ mi ò ṣe ni ọlọ́mọ ṣe mi ló níṣẹ́ ṣe rí àtọwọ́ ilé àtọwọ́ sùkúù kò sí kankan tẹ́ fi parọ́ ń òní ọmọ asán kò ní su kò dẹ̀ ní rẹ̀ èmi náà kódà bí má tún lọ yóò mọ̀ mówó sí mi lápò tí wọ́n mọ̀ ń ná ní pàtí káàkiri tèmi kí ni tọ́kàn mi òun ló wáyé iṣẹ́ èmi ò wáyé iṣẹ́ ẹ rí páwọn olórin kan wà ní ìkan mo rí kọ ìkan ò mo rí kọ èyí tó mo rí kọ kò sálùbáríkà kò sí nǹkan kan bẹ́ẹ̀ ṣé wọ́n rí tí wọ́n ní tí wọ́n ní ò mo rí kọ tó ṣe pé ó tàn ṣe bàlàbàlà bí okùn ẹ̀rọ tí ń ṣe kinní kan ha tó bá ṣe ẹ̀ èrò bìbà rèé bí ṣọ́ọ̀ṣì rìdíìmù ni wọ́n máa lọ wọ́n máa gbé máa ṣe yùgbàyùgbà ọ̀dọ̀fin ẹ má jà tanra wa jẹ apẹ̀rù ẹ̀yin lẹ́ni irú kádàrà tí mo ní ẹ ti yọkàn jù báyìí lọ mọ̀ dáhùn. aláròye mọ̀ náà wọ́n pè láláròye oh. pàṣẹ sọ́nà ló ń yí mi ló ń ṣe ìyàwó mi o kiri kan ó ti ṣe wo àkéésì tí mo fẹ́ pè sí nìyẹn o kó lọ ṣàtúnṣe torí mo ní láìkẹ́ nù àdúgbò wa yìí ah, ah, ah. ọlọ́run ó láìkẹ́ yín náà ọlọ́run ó láìkẹ́ yín ṣàtúnṣe o mo ṣe. èmi lóde o. ẹ bá mú tí n kó bọ o. ó dáa. ẹ kátàrí wá bí tijó ni n ó fọ̀ǹdà yàrá yín ni. máa lòdì aláwọ̀ ẹ̀ mọ̀ kátàrí kí n tó yẹ mú sọ wò ní sọ. ẹ yẹ dùn náà kí n tọkùnrin ń bẹ èmi ò wá kanlẹ̀kùn yín pé ẹ fún mi lóúnjẹ èmi ń gbádùn tí àwọn èèyàn o sì rí ibi tí èèyàn ti ń gbádùn wọn á fẹ́ díbẹ̀ wọn á fẹ́ babẹ̀ jẹ́ bí èèyàn dínà mi ọlọ́run ó dínà ẹ̀ èmi tẹ́ pé wọ́n ti pè mí bíi lọ́mà n o ṣe mo rí sẹ́ èmi ò ṣe ni wọ́n pè mí sí lọ́mà n ò ṣe wọ́n pè mí àwọn tí ń ya kámẹ́rà ẹ máa ya kíníkan èmi ò ṣe ni kódà márùwá wà lẹ́ mi ò gùn ah, ṣé dandan ni wọ́n fi ń ṣiṣẹ́ ni ẹ jọ̀ọ́ ẹ má sọ mi o kó kálukú sọ tiẹ̀. kápẹ́rù ọkùnrin lọ rírù ìyàwó tèmi fẹ́ àbí orí tèmi mú wáyé lórí wàhálà ìpín ó wà ń bí òun fúnra rẹ̀ ó wà mọ́wé bàbò yóò ti mọ gbádùn. nílẹ̀ yìí pé wọ́n ṣiṣẹ́ kan irọ́ ni ìyàwó mi ò sí lè kọ̀ mi èmi kò lè kọ̀ ìyàwó àní kọ́ra wa lẹ. ọ̀fẹ́ ni olówó lọ́wọ́ elédùnwà má fàyè mi tàfàlà ṣe mí lẹ́ni láwùjọ owó ní dáhùn sóhun gbogbo owó ní dáhùn sóhun gbogbo má pè tèmi níyàwó ayẹlẹ. alálàbí mà ti gòkè àgbà ọmọjọ́ ń nà rẹ o àgbà tí wá kan mi pàṣẹ ẹnìkan ìbímọ kó sọ ní balẹ̀. paradise ìjọba ọ̀run ńlá. orí àwọn eléyìí burú ni láì jọ dáwó fẹ́ yàwó. àfi bí apẹtúwó. ìyàtọ̀ wà nù ọ̀rọ̀ àpáàdì àtijọba ọ̀run tó fún mi díẹ̀ díẹ̀. ẹdú ẹdú ẹdú ẹdú fílípìlà ẹ dákun ọ̀rọ̀ kan bọ́ ká máa yín lẹ́nu mo dẹ̀ rojú yín so àfojúsùn ni wọ́n ń pè olójúbọ ló ń pè ní tájẹ́ẹ̀tì. kí ni mo ká mọ̀ lẹ́nu. ah búrẹ́dì àti fanta ni. ìyá ń jẹ̀ wò torí dáńkú bí akígbe ìyá ń jẹ ọ èwo ni tí n bá tí n bá gbẹ ẹnu ẹ búrẹ́dì yẹn á lọ balẹ̀. bùtùmá o kíni tẹ wo kíni tẹ wo o jà bùtùmá. kíni tẹ wo sọ̀rọ̀ sẹkẹ lọ wẹrẹ. ẹ ṣe ẹ ṣe ah! ọ̀rọ̀ bẹ́yàwó kíni tẹ wo di ìyàwó mi fún. o mọ̀ fún ti níṣòro ni. tí o mọ̀ fún wọn ti fa pẹtuwo bu ọpọlọ ẹ̀ mọ́lẹ̀ ni láìka yìí ẹ inú apẹtuwe ló wà kó mọ́ tó jẹ́ mọ́. ẹ wọ ẹ lè rírú ẹ̀fẹ̀ ẹ lè rírú ẹ̀fẹ̀ tẹ bá fẹ́ fẹ́ yàwó ẹ lọ fẹ́ yàwó. ẹ wo bí ah. ẹ̀yin nìkan ló ní. ẹ ẹ̀kọ́ra ilé o kémi ọkọ̀ra mi lé ẹ wò sẹ́ ẹ̀rẹ́yìn kò níṣẹ́ kò níyàwó tẹ́ nù lé n ó pe ìpàdé mítìnì gbogbo mẹtẹ́láàtì lálọ́dù ẹni ó bá níyàwó kó sọ́yà ó dẹ̀ pé nílé bẹ́ẹ̀ ó dẹ̀ pé nílé bẹ́ẹ̀ de yín. èmi bẹ́ẹ̀ de ta ni a bẹ́ẹ̀ yàwó ẹ ṣe ẹ wò má bá yẹ wípé ẹ ṣe rẹ̀ èmi bẹ́ẹ̀ yẹ mi bẹ́ẹ̀ má bá yẹ yíyẹ èmi. ẹ ká bá mi pa ẹ ṣe. wọ́n mú kíkú oríire. ah ayọ̀ ẹ ò ní di ìbàjẹ́. àmín àmín ọlọ́run. ọmọ téèyàn rè láti kékeré báyìí títí tí tó fi tó rú kéjì ẹ hmm. tó tún fi di ohun tó mọ́kọ wálé tá a tún fẹ́ ṣe ìyàwó ayọ̀ ẹ ò ní di ìbàjẹ́ inú mi dùn ó yá mi wàá ṣèrè ẹ. àmín ní agbára ọlọ́run wàhálẹ̀ ò ní já sásán. àmì ọlọ́run àmì ọlọ́run. ọwọ́ tó ṣẹ̀gùn sí ẹ̀ báyìí òun ló ń jẹ. bẹ́ẹ̀ ni ìyá mi. ẹ̀mí ẹ̀ tó fi jìyà lórí àwọn ọmọ náà ló máa fi jọrọ̀ wọn. àmì àmì ọlọ́run. ẹni ẹlẹ́ni ò wá ní gbà ṣí ẹ ṣe. àmì àwọn àtẹ̀yìn náà. ẹni ẹlẹ́ni ò ní ṣèyà fáwọn ọmọ ẹ. àmì ọlọ́run agbára ọlọ́run. ẹ ṣe màá yí tá a ti ṣe òní bàjẹ́ ọwọ́ yín náà la mú. ọlọ́run ṣe ah, láyé mi. ẹ́ Eh. báwo ni bàbá yín yẹ lọ sọ fún. Ah, tí wọ́n sọ fún wọn bẹ́ẹ̀ ó jáde ọkọ mi kú oríire ó bá ẹ yọ mo bẹ dúpẹ́ ọmọ tó kọ́ tó gbẹ̀kọ́ tó gbọ́rọ̀ sí yẹ ẹ lẹ́nu tó ah, o dojú tìyà o dojú tìyà ṣe ilé ẹ lọ́lọ́run máa wá gbébẹ̀ ilé inú àwa tutù fún ẹ gbé mi á tutù fún ẹ bí omi àjífò wúrọ̀ kan mi wàá wá finú ṣonú wàá fẹ̀yìn gbọmọkùn èmi náà abẹ́ kẹ́ ẹ mọ̀ sẹ́yìn báyìí máa yọ owó ọmọ fún ẹ lágbára ọlọ́run ọlọ́run ò dẹ̀ ní f sí gbogbo eléyìí náà àwọn tó tó wá kù lẹ́yìn báyìí gbọ́dọ̀ ṣe ṣe tiẹ̀ wẹ́rẹ́ yìí kó má ṣe tọ̀. àmì o kò ní sí ìṣàṣe fún mi. ẹ ṣe máa ẹ ṣe máa ẹ ṣe ẹ dàgbà fún wa náà ẹgbẹ́ fún wa máa jẹ wọn ọmọ pẹ́ mà má nì í jẹ́ ń lọ́wọ́ kí n tó wà ní. ẹ máa mi inú mi gan wa wá àti ìṣètò kòkòrò yẹn. Ah, lọ́la báyìí wọ́n máa káṣọ dé ni. torí ẹni tẹ̀ ti sọ fáwọn ọ̀rẹ́ mi. mo jẹ́rìí. ẹ arúgbó tèmi mo yé kébù. ẹ ṣe àkójèrè wọn àbára wa jìnnà àní kánjú lọ báyìí. a máa bára wa ṣe ń re. àmì ọlọ́run àmì ọlọ́run ẹ jẹ́ jẹ́ yọjú sọ fún yín tó fẹ́ mú. owó ni àríbígbà ẹ̀rí kan fi ṣe kan òun ni dèèyàn yẹpẹrẹ sálúsálú sálúbàtà ọ̀rọ̀ wáyé yìí o. inú onílò mo kó márùn nílẹ̀ gan-an. àjọ mi yá o mọ rí ọ lọ́la ṣe bẹ́ẹ̀ rí ìwà wọn. àjọ mi yá o mọ rí olówó. ibi tá ti gbé sùn ọ̀fun mi ẹlẹ́dàá mi wọ́n lò máa mọ bẹ́ẹ̀. tètè gbára nù bí rẹ̀ sí mi ò kì má yíyá ọ dáhùn sóhun gbogbo owó ní dáhùn sọ̀rọ̀ ayé. ìrìn àárẹ̀ ń bẹ lẹ́sẹ̀ rẹ̀ àwọn àrùn ya ń bẹ lẹ́sẹ̀ rẹ̀ lóòótọ́ èmi oníkan wá lálẹ́ yìí ṣùgbọ́n mo ní kó o tètè wá ṣáájú àsìkò yìí ni òru lọ́mọ yìí táwọn ọlọ́dẹ bá gbọ́ mú gbọ́. ojú lọ́rọ̀ wà bọ́ sí àárín àrẹ̀mọ́débọ̀ lórí ṣé nígbà tó ń bọ̀ ebi mo ní kó o tètè kọ́ mọ́dé lóru ní tó bá ti fẹ́ súnmí nǹkan ó ti dé látọjúmọ́ mọ́ ìṣèbáwọn ọlọ́dẹ bá mú wọn tí ẹ bá sì ṣe kalẹ̀ gbọ́kẹ́lẹ́fẹ́ kí n náwó. sọ́ọ̀pù ayé àwọn ọlọ́dẹ má tọ́ bọ̀. mi ò pàdé àwọn ọlọ́dẹ ọ pàdé àwọn ọlọ́dẹ abẹ́rẹ́ hmm. nǹkan ọlọ́run fi tiẹ̀ ó fi tú àṣírí àwọn ọlọ́dẹ wa wọ́n kàn gbowó lásán ni ayé mi o five hundred náà gbàdúrà ojú ilé kan o ọwọ́ mi five hundred naira yàrá kejì five hundred naira èèyàn wa gba owó mi yóò wá lọ sùn yóò mú gbogbo yóò lọ sùn lálẹ́ yóò lòun fi òun fọlọ́ ń sọ ilé àbò òun fọlọ́ <laughs> ní agbára ọlọ́run téèyàn bá gba owó mi tí ọba sí owó tó gbà lọ́wọ́ mi tí ọba fi wo orí yé ìwónú tí ọba sí àfi ìwónú tí ò fi wo orí fọ́ tọ́ba yẹra ẹ̀bà àbẹ́yẹra àmàlà tó bá fẹ́ máa jẹ́ ọlọ́run wà bọ́ gíláàrí púrúfù bí ó ti nípa yóò gbèdé lọ́dọ̀ fún tó bá jẹ tó bá swallow rẹ̀ kò ní lọ sínú fún ẹ ah. ní sàlà mo ṣe iṣẹ́ bàtà ló gbẹdọ̀ pé mo kọ́ lẹ́yìn àárọ̀ ọjọ́ níwọ̀n kọ́ṣẹ́ bàtà àìrí kànṣe kan bí omi ti ń gbẹ́dọ̀ ni nígbà tí mi ò rí eh. kànṣe ni ọlọ́mọdé àfọjú àárọ̀ ṣeré ni wọ́n sọ fún mi ní gbọ́ngbà náà mo máa pẹja káàkiri ni àpẹja mo fẹ́ yà àmọ́ o ti wá da bẹ́ẹ̀ ṣe àmọ́ báwọn ọlọ́dẹ bá mú ọ ọ̀hẹ́ èmi ò bá wá bèèrè láàárọ̀ la. kí lẹ sọ báyìí ṣé tí ọlọ́dẹ bá mú mi lọ́nà ṣé inú mi máa dùn sí tí máa fi padà wá sí bíbá ìjọba. Ọlọ́run tẹ tọlọdẹ bá mú ọgán wá da plant mi gan rú oríṣi kẹ́míkà ní bẹ́ẹ̀ nọkùnrin tí mo ti ń lò nítorí tiẹ̀ mm. ibi iṣẹ́ ò ṣe sọ̀rọ̀ mi ti yá ọmọ ṣe ẹ̀rín ìgbèrè tí máa rìn nìkan yóò máa sáàkì mi sá láì mú bó ṣe máa rẹ́rìn yẹn yóò máa sáàkì mi láì mú gan máa lè jẹ́ ti olùsí lọ́jọ́ ayé rẹ̀ ọ̀rọ̀ kan fẹ́ láàárọ̀ ọjọ́ àbí o lè rí bó ṣe máa rẹ́rìn yẹn oríṣi ọkùnrin yóò máa wọ ẹ̀rí yìí lásán ẹ̀rí ọ̀pá lèlè ogúngbẹ̀ ọmọ sá ẹ̀wọ̀n adúlọ́dúnrún kọ yìí dìkì mọ́ ayé mi ẹ̀wọ̀n sọ́mọ ìkóòdì sá wà láìgbọ́ àfi bí wáyà àná bèbè ló kọ́ bẹ́ẹ̀ iṣẹ́ burúkú sọ̀rọ̀lẹ́ wọn àbí kò sọ̀rọ̀ sílẹ̀ yìí mọ́ low sleep sleep sleep sleep ò sí. ẹ lọ pa orin lọ lọ pa orin lọ pa orin tó fẹ́ lọ́jà lọ sí ẹ ẹ ká lọ pa orin. Ah! wá ṣé àrò làwọn ni. ìwọ bò ni. Ebo lẹ́gbẹ̀ẹ́ lèmi bi. emi na ma èmi bọ ọjà gbé. Èmi ọmọ gbogbo bi ta ti de. ni. emi ma wọ́n gbọ́dọ̀ lògùn dáadáa. A ti de Sárátì. O mọ Mo bẹ. N bò. Ní ọ̀nà wa. Ìyá ń jẹun. Bàbá ń náà. Ó lọ sí. ni wọ́n jó sáré lọ sáré bọ̀ pariwo? Dúró bínú o. Ṣé wọ́n ti jẹ́ àmọ́tò yìí ni? Mm. abájọ tó fi yí lọ́wọ́ ẹ̀ ọ̀ ń lẹ́yìn ọ̀ ń lọ ọlẹ̀ ọ̀ ń wá sókè ọ̀ ń wá sẹ́yìn ọ̀ ń wá sókè èmi kò fẹ́ẹ̀ tíkẹ́ẹ̀tì pé kọ́mọ́ kan ẹ̀ lẹ́sẹ̀ dànù. mo èmi lọ gẹ́ inú ilé yìí bí mo bá sọ fẹ́ pé mi lọ gẹ́ ẹ̀ gbà bẹ́ẹ̀ ah. sórí gbogbo fàájì tí mo ti ṣe lónìí sálátì láti dé yìí. tó bá rí ẹja ó tó wọ nìkan ẹja tó ń gbé síwájú èmi nìkan ó tó wọ ibi ẹlẹ́dà mi wọ́n lò má mọ́ bẹ́ẹ̀ tètè gbálánú bí nẹ́ẹ̀sì mi ò kì má jìyà ọ́ owó ní ìdáhùn. Mr. Johnson Mr. Johnson owó yìí ti tutù sí wa lọ́wọ́. ọgbọ́n wọn tutù ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́sì nínú kìsìn. àlùbọ́sà lọ́wọ́ mi. <laughs> ọ̀gá. gbogbo ẹ̀kọ́ ṣáà ṣe jọ́mjọ́m. ẹ ẹ kọ́ tó ṣẹlẹ̀ ní pé bàbá ebi ò kì í wọnú kọ́rọ̀ mi wọ̀ ó yá kíákíá kíákíá kíákíá. ẹ ẹ sábà má bínú sí mi o ẹ ẹ sọ fún mi pé yóò yá yín kíákíá báyìí tẹ́ fi dé àmọ́ ẹ sì wàá máa wo oúnjẹ tẹ́ fẹ́ràn jù náà mo ti lọ ṣùgbọ́n kò ní pẹ́ síta ẹ fún mi lásìkò bí ẹ báyìí. Mr. Johnson yes sir. ẹ ṣe mi rí ìgbà àkọ́kọ́ rẹ̀ ṣe ibi tá a ti ń bọ̀ yìí ọtí àtẹ̀já nìkan ni mo. níṣẹ́ ló wá dàbẹ́ pé ọtí yẹn gbá gbogbo oúnjẹ tó wà lómi kò èrò ọkọ mi ní pé bí kí n délé kí n kàn bóúnjẹ ń dání kí n bọ́ síbẹ̀ ewé lẹ́tún ṣe yìí. ẹ sà ẹ má máa mu tí àtẹ̀já mọ́ o ẹ má mu tí àtẹ̀já lásán mọ́ kódà kánsà ni ọ̀sà ni ní ah. ti ṣe pọ̀ ẹ mọ ohun tí bẹ́ẹ̀ mọ jẹ́jẹ́ gidi tẹ́ bá ti jáde kẹ́ mọ jẹ́jẹ́ tó ta. <laughs> kí n máa jó jẹ gidi ń ta ẹ ń oṣù yìí ṣeré nìyẹn àbí nígbà tẹ́mi bá ti jẹun tàbí mo ti yó ẹ̀yin ò ní lè dáná nu ilé mọ́ tẹ́ ẹ bá bẹ̀ dáná nu ilé mọ́ kò sówó oṣù mọ́ nìyẹn. ẹ ẹ sà ẹ bẹ̀rẹ̀ tàtà. ẹ ẹ bẹ̀rẹ̀ tó ti bèrè yóò ti bẹ̀rẹ̀ sà. kíákíá ni o. mẹ́ẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ nìkan njẹ́ mi wọ́n ṣe kó jẹ ẹ́ lè wọ ọ̀rọ̀ rẹ̀ máa dá omi sórí máa dá omi sórí máa dá àbíkọ́ àbíkọ́ tètè gbálànù bìrẹ̀ sí mi ò má jìyà ọ́. owó ní dáhùn sóhun gbogbo owó ní dáhùn sọ̀rọ̀ ayé. ohun tó ń bẹ níbẹ̀ ohun àṣírí ni. ẹ kẹ́ sà kẹ́ sà according to the signboard tí a gbé síta fún second cook ẹni tí mo lè mo sì ti ṣe gbogbo ìtàfíìtàn yẹn kí n ṣe fún un iṣẹ́ yìí. ẹ ti ṣe tàbí ìfọ. iṣẹ́ tá a mú wá tọrọ. èmi náà tiẹ̀ ti rí pass mark lára ó ṣáà ti pass. ọ pass o ọ pass. ẹ pẹ̀lẹ́ o sísà àkí ah, lórúkọ yìí o. orúkọ mi ni Ìfẹ́tómi Adams. Ìfẹ́tómi Adams. Mm. oh that's good. èmi mo instruct wọn pé kàn play soundboard síta. bẹ́ẹ̀ni. torí as an elderly person wàhálà yẹn ti ń pọ̀jù fún wọn láti inú kitchen sáré lọ sọ́jà. ọ̀pọ̀ jù. then ọkùnrin dẹ̀ tún ni wọ́n so wọ́n á ní contract láti wá ẹni tó máa máa assist wọn. bẹ́ẹ̀ni. very good cooking bàbá o ah. as in oúnjẹ wọn tó bá sè oúnjẹ tó wà òkè ni. mo sọ fún. so tàìmọ̀ oúnjẹ sè kọ́ eh. a kàn fẹ́ kẹ́ máa assist wọn. ṣé àmútọ̀run wa ti à. Ah, ọlọ́run á dẹ̀ máa bá yín ṣe. ọmọ kalaba ni o ọmọ kalaba ni o ẹsẹ wo wo. Ah, ṣé kalaba máa ń jẹ́ ìfẹ́ tó mi ni. Ah, èkó ni ẹbí sí o o èkó náà bí sí. gbogbo àwọn ẹ̀díkà ikọ̀ afọ̀n gbogbo jẹ gíní gbogbo ẹ̀rọ lọ́nà mọ́ sí. ṣẹ̀ṣẹ̀ rí ẹ̀dín yẹn mm. àwa ò mọ̀ nípa yẹn ah. oúnjẹ tiwantiwa ewédú ẹ̀fọ́ káàrò àmàlà kó bẹ́lẹ́ bí etí ní táwa fẹ́ràn nìyẹn mm. so nítorí wọn ṣẹlẹ̀ ní pé ṣe mọ̀ pé igi kan ò lè dágbó ṣe. Eh, ó lè má yẹ yín hmm. ó yí àwọn <laughs> àwa méjìlá nínú ilé yìí eh, ìkejì mi dẹ̀rẹ̀ ó ṣe bí ẹni fẹ́ lágídí díẹ̀ ah! so ihun táwa bá fẹ́ òun lè má fẹ́ so ẹ yẹ kí n explain fún náà tó bá ti approve ẹ then you are, you are most welcome àmì um, ṣé ẹ máa máa gbé níbí ni àbí ẹ máa máa lọ ẹ máa máa bọ̀. ẹ ti jẹ́ wọ́n mọ̀ lọ́n tiẹ̀ ọmọ ìkọ́ ẹgbẹ́ mi mọ̀ ló ti. àti pé ọ̀gá ìka kejì wọ́n máa jẹ lóru. ẹ eh, kí ló dé tó fi jẹ́ pé òun là ń béèrè béèrè lọ́wọ́ yìí dáhùn. sorry sir torí pé mo ṣe interview fún lákòókò náà ni ó jẹ́ kí n máa tún sọ fún yín. anyway ẹ máa máa sun bí lẹ́ẹ̀kọ̀ọ̀kan mm. is that okay by you. no problem. ṣe ti gbọ́ báyìí. no sir. so that's okay. Mm. Um, ah no no no no um, kó má ì tí lọ ẹ ẹ ẹ mú round gbogbo inú ilé ah, kó lè ráwọn facilities nǹkan tá a ní. ọ̀dà ọ̀dà ẹ jẹ́ mu dé kísì. iwájú ni kẹ́ ẹ bọ́ sí o torí tẹ bá wà lẹ́yìn yẹn tẹ máa máa rí máa ṣe lápútà and ẹ ẹ Mr James ẹ bá mú wine cup wá. ok sir. ẹ bá mú wine cup wá. tí wọ́n ṣiṣẹ́ ìta yẹn tí wọ́n ti parí tí wọ́n ni wọ́n àbádọ́nà ẹ̀. wọ́n ti parí tí ọmọ yẹn kí n pe ọ̀gá wa. tó wà náà kọ́lé nǹkan mi kọ́lé. wo dúkà dé. Ah, ah, ṣé o ti gbàgbé ní ìtọ́lá tààrọ̀ yìí? o ti problem. àwọn olóṣèlú. ah sáà tó wà mo ta nǹkan ẹ pẹ̀lẹ́ sà ọgbàdùn sà ẹlẹ ṣe nǹkan ọgbẹ sà ṣe ní ṣe ń lọ. ẹ wo ẹ wo ẹ dáṣẹ ẹ dúró ariwo kìíní yẹn ń disturb wa ẹ dá dúró. ẹ mo rí bẹ́ẹ̀ pé ẹ ti ń ṣiṣẹ́ lọ bẹ́ẹ̀ tẹ̀ kan wá òkè ni. fọlọ́nṣọ he is an elderly man. elderly my foot. wà àgbàlagbà ni máa yìí náà. an incompetent fool. wow. no no no no. that's too much. forget about that. ẹ sọ láàrin ajé ni mo ní pẹ́kọ̀ọ́ irú kékeré ní nǹkan ẹ̀ now listen contractor kí lẹ rí lọ́bẹ̀ tẹ́ fi wá ru ọwọ́ gangan náà mo pè yín lánàá severally you refuse to pay my calls ṣé àbúkọ́ tó fẹ́ sọ tí mo fi pè ní ẹ̀dẹ̀ gbé kọ́ mi why. ẹ sà Mr. Akolade ṣe bí mo pè yín severally mo dẹ̀ bá ń sọ problem tí mo ní mo ní mo gba iṣẹ́ kan ní Ìkòyí omi ń disturb wọn níbẹ̀ yẹn bí mo ṣe gbaṣẹ́ bébà yìí bẹ́ẹ̀ mo gbaṣẹ́ lọ́hùn yẹn náà and I explain everything to you. Yeah, ẹ ní kí n try láti settle bẹ yẹn but iṣẹ́ bíbá yìí náà kí n make sure pé ó ń lọ ó dẹ̀ ń lọ and that's why i'm here. who gave you an instruction. your friend. baba ẹ farabalẹ̀ ní sìn yín èmi ni mo fún yín ní instruction. i dare you why should you. ah láì kú ẹ̀gẹ̀rẹ̀ wọn fáwọn ẹ̀ṣẹ̀ gbẹdọ̀. he is your friend. forget about that what concern you. kọ́ládé what what right have you láti máa fún àwọn staff ní instruction without my simple consent. Did you say without your consent? Without my consent? You are giving out an instruction. What do you mean by that? Ṣé ó nílò kí n ṣẹ̀ṣẹ̀ máa pè ẹ́ máa gba permission kí n tó bá ẹnjìníà tó ń kọ́ ilé wa sọ̀rọ̀ ni? Are you okay? My house. Fọlọ́runṣọ́. Eh? No, o ti fẹ́ máa pè ni. Ah, tipẹ́tipẹ́ ni mo ti pè. Lójú àlejò. Àlejò wo nìyẹn tí mo gbé sẹ́kù tí mo sanwó fún? Àlejò wo tí mo sanwó fún? How dare you? Eh, you don't want to hate. Now, Mr. Contractor, uh, nothing but indolence and indolence has no other translation for laziness. àwọn kan tí mo kórìíra ni ẹ má kó bá máa yẹ look you don't give out an instruction without my personal repeat. folosho stop that. oh that's fine. àbọ̀ má gbàgbé pé mi náà kọ́lé o ìfọ àmúdẹ̀ tún ní mighty beauty. tó jọlé lọ. kọ́ládé kọ́ládé máa bá ẹ jà o o fẹ́ máa náwó jù mí náà o sẹ́tọ́ kí ni o sọ̀rọ̀. fọlọ́ọ̀ṣọ́ kí ni fọlọ́ọ̀ṣọ́ kí ni. let me tell you something. what. galegale ti ń pọ̀. galegale ń pọ̀ ibi tí heart mi wà ló ń tap yẹn. má tẹ lọ́wọ́ mi. ah ṣùgbọ́n. Fọlọ́ṣọ. yes. you are tapping me. yes i did. ó ń tap mi. ó ń kọjá yẹn. ibi tí heart mi wà. you don't do that anymore. o tún rí bí bẹ́ẹ̀. Fọlọ́ṣọ. yes. èmi ló ń gbà náà. ẹ já tiẹ̀. no no baba just step aside. no no no why should you give me focus instruction without. Fọlọ́ṣọ. what. yes. no no owó kí ló ní tó ń kọ ẹ̀ náà. ah owó mi. ẹ eh, just ṣe ìwọ tó lówó tó wọ ọjọ́ lára ẹ kí ló ha tí mi ò bá lówó lè rówó lò mo fọ o. Eh, yes. Fọlọ́ṣọ fún mi lọ́dà fún ẹ tí o bá lówó èmi ò lè rówó lò. sọ mo bí mo ṣe rówó ni. Oh. ọlọ́run ṣọ o ti kọjá yìí. èmi. yes màá lè jẹ́ kó o mọ̀ wípé tí o bá ṣe mi kò sí wọ. èmi àbí. yes. bàbá bàbá wo bí ẹ̀yin lè máa parí iṣẹ́ yìí o ẹ̀yin lè máa parí ẹ̀ o anything tó bá ti bá yín sọ ẹ ṣáà ṣe tí báyìí kẹ́kẹ́ please ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù please ẹ ṣe jọ̀ọ́ ń tọrọ lọ́rùn ẹ má jẹ́ kíkà wà o mẹ́wàá ẹ̀ tí. ẹyin sùúrù sà ibi tí apàrò ti ń fọṣọ ẹ̀ tó fi kú fún bọ̀bọ̀ aláṣọ dúdú yìí ò mọ̀ pa ẹ̀ tó. ó sọ pé ó sack bàbá yìí. he has been sacked. bàbá ìrọ̀lẹ́ pa ẹ ti ní kọ́ńtínú iṣẹ́ ẹ lẹ́ máa parí ẹ̀. ṣé rí gbogbo eléyìí tó ń sọ yẹn effect ni o kò bá production lọ. ẹ ṣeun sá. ó ah. oh mà ga o ọ̀la níyọnu. ọ̀gá wa ọ̀gá wa ọ̀gá tù ló ń bínú lọ ẹ̀ mo ń gbáriwo látàárọ̀ ariwo yẹn pọ̀ gan ọ̀gá wa olúgbọ́n àtàrẹ̀sà kọ́kú bá sí wọn ọ̀rẹ́ àtọ̀rẹ́ ọ̀gá tí ló ń bínú lọ yẹn o ẹni pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ọ̀gá wa. I dream kejì èmi náà ni Kọ́ládé I am um, I mean. okay ó yẹ ẹlẹ́nu bó ṣe eh, bó ṣe máa ń rí nìyẹn bọ́lọ́run ṣe máa ń fi ọ̀rọ̀ àwa kan ṣe nìyẹn ṣe orí àdúgbò yìí èmi mo ní ilé yẹn ilé ilé yàtẹ̀lé and that's my car ẹ̀ káà nìyẹn ẹ̀yin lẹni mọ́tò yìí. of course yes. <laughs> ní làwọn lè. yeah yeah yeah. ẹ ìkejì yẹn ń kọ. Hmm, fọlọ́nṣọ. fọlọ́ eh, bọ̀dá fọlọ́nṣọ. Eh, fọlọ́nṣọ ó wà òkè ṣe o mọ̀ ó wà òkè àjọ wa náà ni. this is your house. yes. wow <laughs> ẹ̀yin lẹni gbogbo lè. èmi lọ́lọ́run fún. Ah, ọ̀gá o èmi lọ́lọ́run kọ fún. this is big. thank you very much. bọ́lá wa ń gbé nsìn. falakukọ ṣé o máa lákùkọ yàrá tó bá ti wọ bí hack yẹn mm-hmm. ṣáà sọ pé òun lọ sí Málọmọ estate. inú estate yẹn lẹ ń gbé. bẹ́ẹ̀ ni Málọmọ estate tó bá ti wọnú estate yẹn tó bá ti wọ bí gate ẹ ṣáà sọ fáwọn security yẹn pé ó lọ sílé the two youngest millionaire wọn máa lead ẹ millionaire. yes. <laughs> all right then. anyway èmi náà mo fẹ́ ṣe wedding mi eh, ní next month so mi ò mind láti wá fún yín ní iv láti invite yín alice ojú tó ti mọ́ra tẹ́lẹ̀ kò lè sọ pé mm, òun sọ pé bó dé wàá dùn mí pé o ti fẹ́ ṣe wedding yẹ tó bá yẹ pé bóyá a ti ríra ti pẹ́ ni bóyá a ti fẹ́ ṣe wedding làbá máa sọ nísìnyí. ẹ má wọrẹ mi náà love bọ̀bọ̀ mi ẹ jọ ẹ fẹ́ mi ládírẹ́sì kí wọ́n fún yín ní iv. all no problem address yẹn náà trace ẹ. ok no ẹ jẹ́ n fún yín nọ́mbà mi sí dáa ẹ lè bá mi send ẹ. Ah, zero. ọgbẹ́ yẹn wà lọ́kì gan-an zero seven zero zero seven zero seven seven seven three three three three two two one two one. yeah yeah baba landlord ń call. um it's been long èmi náà rí wọn mọ́. kẹ́ni. aṣọ tó kẹ́yìn ségun ni wọ́n pè ń jẹ̀pẹ̀. Ah, ọlọ́run ọlọ́run ló mọ ròdù tó ti wá o sọ kú aṣọ tó kẹ́yìn ségun bò aṣọ tó kángun ségun náà ń pè ní jẹ̀pẹ̀ ni yorùbá máa ń pè. ẹ ẹ ẹ tó bá rí ìjà tó ṣẹlẹ̀ ní àná láàrin ọ̀gá Ah! tí wọ́n bá yàn jà àbí tán bára wọn jà. wọ́n bára wọn jà ṣebí lẹ́yìn àwọn ọ̀gá ṣebí mi ló kàn nù lé ebo ti mọ̀ pé mi gangan. ẹ sọ fún dàkún pẹ̀lú sọ̀hún èwo ni lẹ́yìn àwọn ọ̀gá èmi ló kàn síbi dráìvà ni ọ àní oyin rẹ ẹ oníjà ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ní tó kó lẹ́kẹ̀ẹ́ sọ́rùn àní kí ló ṣẹlẹ̀. tó bá rí jà tó ṣẹlẹ̀ lánàá olúwa o ó ga o àti ẹ̀wá mẹ́ tó lówó lọ́wọ́ náà méjèèjì. láàrin àwọn ọ̀gá méjèèjì. a làwọn tì ó dàbí pé ìkan jù ọ ìkan jù ọ ìjà yẹn pọ̀ jù. irọ́ ni. Ah! kò ṣe é kú. wọ́n jà ẹ kí ló bá jà wọn méjèèjì. tí ó yé mi kò yé mi rárá ìkan jù mí ìkan jù mí ni. Ah! ẹ ṣe bí táwa tẹ̀ wá wò tó bá yẹ pé ìkan jù mí ìkan jù mí ni wọ́n jà wọ́n yẹ kó yẹ ẹlẹgbẹ́ lẹ́gbẹ́. síbi ọ̀gá Kọ́ládé àwọn kúrú tiwọn hmm. ó yẹ kán gbà fọ́gà kejì pé ah, ẹni yìí jù mí lọ kò jù bẹ́ẹ̀ lọ kí wọ́n náà jà fún un àti ẹ̀mọ́ èyí tó lówó lọ́wọ́ èyí tó lówó tó nílé ìgbọ́n. ẹ̀mọ́ yọ lọ́wọ́ àkáǹtì wọn irú ọ̀rọ̀ òsì wo nu àmọ́ èyí tó lówó lọ́wọ́ àtàyà àtẹ̀mọ́ èyí tó lówó lọ́wọ́ nu wọn. nígbà tó yẹ pé bóyá mi yà àkáǹtì wọn wò bá èmi ọ̀ ah, sórí ìlú òpin ni gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń sọ àfotofotofoto gbogbo ẹ̀bọ̀ ń gbọ́dá tinú kìsìn ni kí ló dé tẹ̀ ń sọ̀rọ̀ báyìí. Ah, ọ kí ló dé tí wọn ọmọ ilé tí wọn giri káàkiri máa gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń wá nulẹ̀ táwọn ọ̀gá bá gbọ́ ọmọ wálé náà tó bá fọmọ lẹ́nu ajẹ́pọ̀ ọ̀ǹtẹ́tí gbọ́ ni o. àmàlí àtúntò náà káyì báyìí dákùtòrò ọlọ́run bí wọ́n bá tiẹ̀ wà á gbọ́n tó ń làkàyè ṣé lè lọ́mọ wá dúró tì ọ̀ràn tíbi tí wọ́n ti wá pé ìwòrò lọ gbàdílẹ̀ yìí ni eléyìí tó kó lẹ́kẹ̀ẹ́sọ ọ̀run táyì bíi mọ́gàjì ilé wọn òun ló fẹ́ mọ́ bá sọ close friend tọ́mọ sọ̀rọ̀ ọ̀gá lẹ́yìn pọ́n sọ gbàdúrà pọ galaye rẹ. a èwo lè pe mo gba lọ́n kí n ga. ṣé wọn sọ wọn kọ máa fa wàràfà náà mọ kánà àlíyá ńlọrin ni. wàràfà náà mọ kánà àlíyá dákun iṣẹ́ kí ni mo ń ṣe ṣé ó ń ṣiṣẹ́ fóògùn gíga ni. ìmọ̀ ẹ̀jẹ̀ yẹn ni ẹ wá jókòó bíi ẹ ń sọ̀rọ̀ ọ̀gá ẹ ti gbẹ́ ìsàwọ̀ tí ọ̀gá bá wá gbọ́ tí ẹ bá fún yín red card ẹ dákun ń bọ́ lọ fẹ́ yà sí ná tó ah. fún mi ń bọ́ lọ fẹ́ yà sí. bọ́ọ̀bù wa ńlá káyé òtí ẹ̀ wá bẹ̀rù tó jókòó yìí tó jókòó yìí tó gbé bá jiná tù lọ́ yìí ah. bóyá gbogbo ohun tó ga ń sọ tẹ́ ń sọ pátápátá bóyá gbogbo ẹ̀yàn ga ń gbọ́ tí ń rìkọ́dù ẹ̀ náà bọ́n ẹ̀ mà ọ ah. wá sẹnu bíi manual clipper ọ̀ ń sọ̀rọ̀ ga ń bí ibo ló fẹ́ káyé ọ yọjú sí o. èmi ò ní kí wàá lọ ẹ máa sọ kọ́mọ rìkọ́dù ẹ̀ dẹ́ sọ gbọ́. ó ti yé mi ó ti padà yé mi o ti gbẹnu sáwọn jáde a ah, tọ́sẹ̀nu bíi sálángá tó ń dàgbẹ́ sí ṣe sọ sọ sọ olórí burúkú ẹ̀ wò kò tó ọrùn kọ́. ṣé wà eléyìí tó jòkó lóòótọ́ òótọ́ máa lọ̀rọ̀ tó sọ kó má jẹ́ pé gbogbo nǹkan tá à ń sọ ní gbọ́ kó má lọ sọ fáwọn ọ̀gá o. <laughs> hi. Hello. Ah. <laughs> ọ̀pá ìlú fọlọ Ọlọ́run ló tiẹ̀ ní kó má gbọ́ Yorùbá bóyá gbogbo nǹkan tá a sọ lóòótọ́ kò bá ti gbọ́ o. ẹ ló kọ orí fóònù mo wà wẹrẹ tó lè ká yìí mo ní àwọn oní ẹlú láyé kó n bá sọ̀rọ̀ wásaapù ọ̀rẹ́ òdi ṣọ ẹ tètè mọ lọ ṣọ ẹ mú kalẹ̀ ah, <laughs> ẹ ẹ dákun yóò tóbi ọ̀tá mélòó tó wà nù bọ̀ ọ̀dọ̀ tọ̀dọ̀ yín ẹ ọ̀tá mélòó wà nù yín ọ̀tá wàhálà yìí àsódìdì kò tiẹ̀ gbọ́ kankan ọlọ́run déyàn bá jẹ sàláàdì iwájú ilé yóò gbàyàn létí. ẹni bá ti jìyà rè tó padà dòlọ́lá tó padà jẹ́nìyàn ló lè ròyìn fẹ́ni tí ó jẹ́ owó máa dá lára o àmọ́ ká má sáré ìkọ̀kọ̀ ká mú mi. má má ṣèkà má dalẹ̀ má má ṣohun ìkọ̀kọ̀ kẹsàn-án má padà wá gbé má má fagùn o kó má lọ fagbó kò sóhun àṣegbé ẹ lọmọ yẹn kò sóhun àṣegbé ẹni ẹ mú. owó ni àríbí gba ẹ̀rí kan fi ṣe kan òun ni dèèyàn yẹ gbẹgbẹrẹ sálúsálú sálúbàtà ó ọ̀rọ̀ wáyé ah, yìí ọ̀la ni. people are evil. I dey suspect them. It's like they are into something. kí ni ètò kí ni wọn náà wọ́n yàn tó ń wọ́n yàn gàngàn tí yẹn bá parí nǹkan máa yí padà lójijì bẹ́ẹ̀ kó ilé yóò mọ gàngàn pẹ̀sọ́ yóò bá tẹ́ńsọ̀n kò gbọ́ yorùbá ibùgbé ọ̀nà ṣé ìbẹ́gbẹ́dẹ kankan ni tani ò lè pa ó sì pé slow motion ní mi fi padà ìwọ ní sáré padà wọ́n sáré padà báwọn kò déjú máa slow motion ló fi padà bíbí àdéhùn fẹ́ wo bọ́ọ̀lù go slow motion ni. ó dà kí ni kókó tó wọ́ mi wá sí gàngàn. à ń báyìí Hmm? ayé wa ti bàjẹ́ o hmm? ọlọ́run má jẹ́ tó o bá ti rẹ̀ ń sọ fún yìí sọ fún o sọ ọmọ bíi táwa yìí. níbo táwa yìí. ibi tá a ti ń ṣiṣẹ́ ni. ilẹ̀ ìlérú mọ́ wa yìí. ilẹ̀. ilẹ̀ ìlérú mọ́ wa yìí. ilẹ̀ ìlérú. abala méjì palestini abala méjì palestini sisiria ibi tí wọ́n ń pè ní ilẹ̀ lùtù náà wa yìí. ilẹ̀ lùtù. bẹ́ẹ̀ mo sọ fún ọ. palestini àti ilẹ̀ stini. parabalẹ̀ wòlé jẹ́ ọmọ geography. ibẹ̀ la wa yìí wá pọ́nra wọlé nu pọ́ wọ́n pọ́nra wọlé nu pàá ìjà ni wọ́n bẹ̀rẹ̀ sí bára wọn jà nù. ìjà kọ́ spartacus gidi blue ni o. gidi spartacus. ẹyin ọ̀gá gíga ti ń kó fún ọ̀gá gogoro. irọ́ ni o. kì í sọ̀rọ̀ o. wọ́n ah! ti bà nǹkan jẹ́ nù léyìí o. abájọ èmi sáré pé ọ̀gá kúkúrú ń gbà mí tán bá wọlé ìgbẹ́ wọ́n máa pẹ́ kán tó jáde bóyá ìgbẹ́ wọn di nù. ìgbẹ́ wo di ìgbẹ́ wo di ti ń kó fún wọn ni ah! wọ́n ń kó fún wọn gidi sọ wá rí bá bí ìbá wà bá ti bá ṣerú wà báwọn hmm. tó bá ikú nílùú yìí tí wọ́n báyìí lè sin síbí yìí àwọn mọ̀lẹ́ kó sì lọ bí tí wọ́n sin sí wọ́n wú òkú rẹ̀ báyìí wọ́n sì lọ rí sin sílẹ̀ lójú. kí ló dé ṣé gbogbo àwọn tó ń ṣerú ẹ̀ tó máa kú sílùú yìí ṣé wọ́n kó àwọn kó gíva ni. wọ́n kú ẹ wọ́n lọ sí wọn lẹ lójú tó bá dijọ́ gbẹ̀ǹde bẹ gbogbo wọn ò ti dìde wọn wà léèdì wọn wọnú náà báyìí wọn ò léèdì wọn wọnú náà báyìí ìwọ gan lọ ṣáájú wọn. bẹ́ẹ̀ ni torí pé èmi ò kú òun lé yo mm-hmm. tí ọ̀gá pígá èèyàn kúkúrú nìkan ni wọ́n ní wọ́n máa ṣe fún ni. Ah! ọmọ pọ gàgà ẹni tí wọ́n sì mú ọ̀gá kejì ọ̀gá kúkúrú ni. ọ̀gá ga lóòótọ́ kí ni wọ́n sì gùn báyìí. ẹ̀mí ọ̀wá yẹ̀ wò ni wọ́n bọ̀ bá ti rí rí léwẹ̀. kẹ́ni. wọ́n sì gbẹ́ni kan gọ sí inú kìsì tí ń gbọ́n tí mo sọ ọ́ dákọ̀ sí jẹ́ kémi pẹ̀lú rẹ̀ ká tiẹ̀ gbìyànjú ẹ̀wò náà káwọ́ bí ti mọ̀ rí náà káwọ́ só dùn ní àbí òdùn ká tiẹ̀ lè fi mọ̀. àbúrò rí burúkú ni ọ ni ọ̀fẹ́ kọ́ ló ń làákà ẹ̀ ni. kí ló dé kí mo ṣe. kémi àti ọ̀dàn rú ẹ̀ wò wọ́n ṣépè fún ọ ni ọwọ́ ayé fẹ́ tì ọ ni. èwo lè pe olórí burúkú báyìí nísìn. tí ọgbọ́n tó fi rò mí ni. ẹ gbé ká dán kan wò. ọjà wèrè ni bàbá sọ́kọ̀ náà lẹ́lẹ́yẹ. bá a ṣe kọ́kọ́ wà nù lé tá à ń ṣe tá à ń gbowó oṣù ńlọ fọkàn balẹ̀ àkúdà yà bọ́ kọ́kọ́ pé wọn. ṣé wọ́n róbìn inú lè rí ni obìnrin ọwọ́ wọn lè rí bẹ́ẹ̀ wọn ìkílọ́ọ̀bù wọn à láàfà wọn ò ní pásítọ̀ wọn ò tún ní bíṣọ́ọ̀bù wọn ò ní eriwo ẹ̀yà kankan tí wọ́n wá ṣé bá a ṣe kọ́ntínú táwọn wá rèé èmi ò fi ṣe ilẹ̀ o wọ́n fi sẹ́lẹ̀. ibi sẹ́lẹ̀. ẹ sọ ti rí sẹ́lẹ̀ kó àbórí sẹ́ńbò mi ni. n fẹ́ máa jẹ nǹkan àlàálì mi fẹ́ nǹkan jà n fẹ́ nǹkan àràmù wa. nǹkan àlàálì lọ. nǹkan gbogbo tó bá o. ah àràmù ni o. ẹ bá dákun bí wàá bá fi sẹ sẹ́mi ni o ṣùgbọ́n owó oṣù tó bá ń gbà mí àràmù ni kọkùn méjì máa bá dàgbọ́ lọ́pọ̀. ẹ á jẹ́ pé iná tí wọ́n náà ń da iná àràmù ni owó oṣù tí o. ọ̀fẹ́ fi sẹ́lẹ̀ báyìí. ọ̀fẹ́ fi sẹ́lẹ̀ eléyìí tó ti gbà sẹ́yìn nǹkan. ẹ ẹ ìgbà tí mo gbà ìmọ̀ náà. kí ni. o tún yọjú èmi fi ṣẹlẹ̀ o sórí ọ̀run ni mò ń wá mò ń wá ayé ń kú òun lé. ìwọ bẹ́ẹ̀ mo sọ fún ọ. ó dọ̀ lójú bọ́ọ̀kù. wo ẹ̀mí mi ti yọ. ẹ wá nígbà tó wá sí fìlà bí ẹgbẹ́ akọrin ọ̀run tó lọ nísìn ẹ dúró lọ wá. ó yà kú ìyá wa o oya oya oya oya kàkà ẹ dà sí ànàpamọ́ kù nílé mi. òkú kọ́ aláyé ni ẹ Yakubu wá wá wá wá wá wá Yakubu. gbogbo yẹn máa mú àgbálùmọ̀ tó pọ́n ọ̀ ń bojú jẹ́ ìwọ tiẹ̀ tó bá dúdú báyìí olónífẹ̀ẹ́ sí wọ́n máa bojú jẹ́ ìranù sọ́run ẹ̀ wá ni sọ́run ni kò mú ni ọ̀rẹ́ wọn lọ́sẹ̀ fún ẹ tó mọ̀ àgbálùmọ̀ dúdú káàkiri wọ́n máa bojú kiri sọ́run ẹ̀ dé báyìí ni. ọ̀dà nǹkan kan mọ̀ tó bá mọ oore tí àgbálùmọ̀ tí òpọ̀ ń ṣe ó sara lóore ju ara yóò máa dán ni dídán náà ń dán bí ẹja. Ah! Yakubu lọ́lọ́ máa pa ẹkú Udo, òmù tó ṣe láǹfààní tó yẹ kakó bí ọ̀sẹ̀ àmukù ẹ̀mọ́jú tó sáré kiri bí ẹ̀jẹ̀ òkú èkó kí ló bá parẹ́ dànù ṣé ìdáwé ìlélẹ̀ àbíbrà. ṣé wọn kàn dókítà gan rẹ wọn rẹkọmẹ́ndì ẹ bó ṣe ń wòye. ẹ ṣàrà lóore Yakubu mo sì ní ìdí ẹ stop it don't drink agbalumọ tí o gbó you drink agbalumọ tí o gbó you bójú jẹ your head papò like ọ̀sẹ̀ àmukù stop am. ó mọ̀ pé tíyàn bá mu àgbo àkọ́kọ́ bójú jẹ́ àgbẹ̀ ọ̀sàrà lóore nu àgbálùmọ̀ tó ń wò yìí ó dàbí ẹni jọ́gẹ̀dẹ̀ dúdú ni ọ̀sán lóore ju táńdà alẹ̀ lọ. àdìgbò máa mú kó máa mú tọ́lá bá ìpàdé bójú yìí tọ́ba gbèsè ńlá fún ẹ ọmọ mi ọmọ lórí Google ọmọ Yahoo <laughs> ọmọ Instagram team tọ́wọ́n ní Yakubu ó kórè ó ní ìyàmú òpó tó gbà yọ pé Yakubu ẹni ló máa fi ro gbogbo kó yìí ó tọ́wọ́n bá ń bá ń láì lọ àdà tó yà. láìsẹ̀ lẹ́dẹ̀. o lè tì bó ṣe wáyé. ẹlẹ́dẹ̀ kan yẹn mm. o block ó eh? oh, blog ago blog ní tọmọ tọmọ bọ́ọ̀sì ṣe ta ọmọ ayé fẹ́ẹ́ tún koríko káàkiri nìyí. fẹ́ẹ́ tún koríko. máa mú mọ́ máa mú tó bá kún fún ọ hmm. eh, tó bá kún ní kó kó máa mú. ó yà kú. o ò lè jáde. a ah, máa jáde. alákọ̀ọ́rí sílẹ̀ kò mọ́ rí kò lè jáde. ó lè ṣe bá ogójì ogójì. lónìí àbò ti jáde bàtà yìí bó ṣe wò ẹ lẹ o ee ti bàjẹ́ fún ẹ o ọmọ yìí ó bẹ́ sí mi lọ́kàn ayò fún bẹ́ẹ̀ káyọ̀ ee akọ ìwọ ọmọ ọbọta ọbọta lágídí ọbọta tèmúdé yàtúwò yàtúwò. Ah, ah. hmm. Usman kí ló ṣe é Yakubu Usman ọrùn ṣé ẹ bá mọ̀kù sí ìbàdàn àbójá bí mọ́ṣúárì. ojúmọ́ ṣúárì lọ. kí ló wá rùn pa ẹ́. mo ti ẹ̀ mọ̀. ó ṣe ní gbòòrùn àríkò stop àgbálùmọ̀ tí ó gbò tó mú káàkiri olórùn pa ẹ̀. ó dìgbà tó rí ẹ bá rí kókó lóbo orí ọmọ kòkó kárẹ́ tó balẹ̀. àbí ó rí fa sórí bàtà mi. bóun lórùn. ọjọ́ bẹ́ẹ̀. ah bàtà Dubai <laughs> ah bàtà Washington and what night. ó wà yìí mo ní ìfẹ́ ju ọmọ tí mo bí lọ. ẹ mm. eh, bàtà Dubai <laughs> wo ó ti kó ti sọ àlọ́ mi kò sọnù ọ̀jí gbé <laughs> kò jáde kú. nínú Dubai àti Canada ìwọ ló lóore jù. Canada and Dubai Dubai náà lóore Canada. ó lóore jù Canada lọ àdàkójú èyẹ dúdú. o máa gba kàrá lọ Canada mi o tọrọ ẹ jẹ Dubai is best hmm, awọ́dù. <laughs> ó yá ó yá ó yá yàkú. yàrá yóò One voice. One voice. Eh, eh, eh. eh. eh, eh my own personal mail. Yes, my own personal mail. Uh, oh. That's okay. Ẹ pẹ̀lẹ́ o. Yes, sir. Um, Mr. Johnson. Yes, sir. Mr. Johnson. Mo rò pọ́n pé àpapọ̀ ni. Mo bá yín sọ̀rọ̀. Yes, sir. Mr. Johnson. Yes, sir you have to be extraordinary careful kó má bàa di pé ẹ máa lose iṣẹ́ yín ẹlòmíì máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tẹ̀ ń ṣe nílé yìí because ọlọ́run ò ní jẹ́ ọwọ́ ara yín lè máa fi fà àwọn kan tí mò ń gbọ́ sí yín àwọn ṣóṣòṣó tẹ̀ ń ṣe káàkiri àgbàlagbà ni yín you have to stop that and you Ambali kò fara burúkú balẹ̀ ṣùgbọ́n pé ẹni tó wà ní ẹnu gate òun ni ó kó gbogbo ẹ̀mí ara lé lọ́wọ́ you have to be careful yes. finally èmi àti kejì mi à ń jáde. accolade time factor ẹ jẹ́ kán pàdánù iṣan. don't worry ṣe ti rí bó ti ń bínú ṣe ni mo pé ìbínú tiẹ̀ máa ń wọlé ni mr johnson yes sir ẹ ju gbogbo àwọn tó ń ṣiṣẹ́ báyìí lọ o ẹni kẹ́ consider torí oúnjẹ tẹ́ ń fa ọmọ yín now èmi àtọ̀rẹ́ mi ń jáde ń sìn kì í ṣe kíká jáde tán kẹ́ wá bọ́ sílé kejì kẹ́ máa lọ tágé tàbí kẹ́ máa lọ ṣàwọn eré kan tí ò nítumọ̀ tí eléyà ń bàlẹ́ bá tiẹ̀ gbàbọ̀dì nítorí àwọn apá turkey orí ẹja tẹ̀ ń fún tó bá ṣí gate fún yín torí tí ò bá ṣí gate fún yín ẹ̀ nílé jáde tó bá ṣí gate fún yín ẹ̀yin náà gbọ́dọ̀ lo sẹ́ǹsì yín gọ́ńtsọ̀ yín gbọ́dọ̀ sọ fún yín pé i have to keep to where i'm working is that clear to you yes, then ambali mo sọ lẹ́ẹ̀kan you also have to be very careful finally láti ìgbà tẹ́ ti ń bá wa ṣiṣẹ́ ń bí ṣe mọ̀ páwa nìkan náà là ń wọlé tá à ń jáde a ò fààyè gba ẹni àlejò hmm. kò wá ṣe pé a máa jáde tán sìn ẹnìkan wá wọlé á lóun á bèrè wa ẹ̀ṣílẹ̀kùn lélẹ̀ fún àwọn yà bẹ̀rẹ̀ sí ní ṣe surveillance nílé cctv camera wà nílé yìí o láṣìírí yín bá tú you be fire i said fire. Exactly. that clear? Yes. ṣé wọn ò ní wá lọ sí gẹ̀ẹ́tì? àwọn ọmọ ẹ̀ sí gẹ̀ẹ́tì wọn bàtà ẹ eh, dákun nígbà tí wọ́n sọ pé ẹ eh, ìwọ làgbàlagbà tó wà mí ṣé wọ́n rí certificate mi wọ́n rí certificate wọ́n wọ̀ wọ́n yóò jù mí lọ. lọ sí gate lọ sí gate fún wa. lọ sí gate. gbogbo ngbà bá ṣe fún ọ lé jáde náà ìyẹn ti gbọ́ bá fún ọ lé tn àti gbogbo ngó mọ́lú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àkùnrin wájú rẹ̀ yọ jẹ tán ẹjọ́ orí igun ìná rẹ̀. ní káyé mi màmá lọ́jọ́rọ́ elédùwà ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọ́. aṣọ funfun ìgbà kan ré kó tó wá di àkísà ọ. Ah, kejì rẹ o kejì kejì kejì báwo ni àgbà ṣe wà ókè ẹ ọwọ́ ọmọ rẹ wọ́n ọpẹlẹ lè ṣe wà ókè ẹ kú tọ́jú àbúrò àbúrò mi báwo lẹ everything. ẹ ṣé bíbá yìí ṣé kò dẹ̀ sọnù díẹ̀ kẹtù get. i know it was very easy because ọ̀kadà yẹn náà ta sọ fún gbogbo adébíbá yìí directly. ọ̀kadà mọ́tò yín kọ́ ẹ gbé mọ́tò wá ni. mọ́tò ọ̀nkú kò sí mọ́tò gbogbo nǹkan tí mo sọ fún yín lórí fóònù ọ̀tọ̀ ni. Ah! kò sí mọ́tò mọ́. mọ́tò kò sí ilé kò sí kankan. Ah! ọ̀nkú um, um, ẹ ṣáà calm down ẹ jẹ́ kí n pè kejì mi àmọ́ nǹkan tá ṣe fọláńṣọ́ sit down sit down ẹ jókòó. ẹni mo rí orí o ẹ pẹ̀lẹ́ ọkọ ẹ ṣáà ẹ ṣáà tẹ ẹ̀yìn ọmọ ẹ sì kẹyìn fún Ọlọ́run ṣe ẹ̀yìn tó ń lè. kejì nìyẹn ọmọ bàbá kejì. ooo kejì sorry ó yà mí lẹ́nu rẹ̀ no great time how things. ẹ pẹ̀lẹ́. mo kàn fẹ́ bí surprise ẹ̀ ó ti sọ fún mi lórí fóònù ọkọ ẹ̀ nìyẹn àná ọkọ wọn how you doing long time ẹ eh? ẹ pẹ̀lẹ́. soso orí ọ̀rẹ́ kejì bá mi sọ àwọn kankan. muhammadu rasulullah muhammadu rasulullah. والذين جدوا على الكفار رأمهم بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا رماهم بينهم ركعا سجدا رماهم ركعا سجدا وابتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من اثر سجود ذلك مثلهم في التوراة ومثلهم في الانجيل ذلك مثلهم في التوراة ومثلهم في الانجيل سيماهم في وجوههم من اثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الانجيل kasari ni akaraja sati ya ahun fa azara ahun fasta gilazo fasta wa ala zuki in yujibu zura aliya gizo bi imli kuffara wa ada allah ladina amanu wa amilu salihati minhum magfiratun wa ajrun azim eh arákùnrin tẹ́ ń wò yìí ah ah ọlọ́lá èèyàn ni o torí pé kí ni muhammadu tó wá ìsúrátòlì fati lọ́lọ́run fi sí mọ́ káàkalẹ̀ fún un àwa mọ iye ẹ̀dá ní wọ̀lú mọ́ká yìí wọ́n sì yé mọ́ wọ́ àbáyọ́mọ̀lẹ̀kì yá mọ́tì hmm. orúkọ ànẹ́bí yóò parẹ́ lánàá bẹ́ẹ̀ ni ò parẹ́ lónìí kò sì ní parẹ́ títí ayérayé ni ọlọ́lá èèyàn ni o. àmọ́ ọ̀rọ̀ fọlọ́n sọ yìí ìjásùlẹ̀ á sì fi lọ́rọ̀ rẹ̀ ò tẹ̀kílẹ̀ lọ́kàn láàmú wọn tẹ̀kí sí irun máa nà kí á sọ̀rọ̀ díẹ̀ hmm. kó sì dénú ọmọlúàbí hmm. kó dodidi òun lọ́rọ̀ rẹ̀ torí pé kíni kó tó lè di ọlọ́lá kó tó lè di olówó àfi kó la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam fọlọ́nṣọ́ àṣírí ayé wọn ń pè bí o gbọ́ ní táàfà wí àjọ ń ṣiṣẹ́ láàrin ni àánà kúmùlà bó ti rí inú yan rìn nù. bó ti wí nù bí ìbá ní fi irọ́ pe irọ́ ní fi irọ́ pò tọ́ tì ní fò tọ́ pe irọ́ bó ti wí nù. ẹ tiẹ̀ lè fi irọ́ pe àmọ́ ó dáa sẹ́yìn mọ̀ pé wọ́n ní aago kan kì í ṣòbéèrè àmọ́ gbogbo béèrè béèrè ń ló fẹ́ díẹ̀ gbọ́ n tó bá rú mi lójú àbílẹ̀ léèrè wò ẹ̀jẹ̀ tó tàn wó láàrin náà. ifá tó bá roko kó dé ọ̀hún mi là tó bá rọ̀ sàkó bọ̀ ifá mo fẹ́ kó sáré tètètètètètè wá iwájú ọpọ́ ọgbọ́ ẹ̀yìn ọpọ́ ọgbọ́ olùmúlọ̀tún ọlọ́kùnrin ló sì àárín ọpọ́n ìta gbangba òde ọ̀run ìbalẹ̀ ọ̀gẹ́rẹ́ afọ́kọ́yẹrí alápò ìwà má fi re pebi má fi bi pere o má fò lòlò fọhùn bó bá ṣe rí ni kó wí wàá lògèrè ta. ọ̀sà ah, ah. èyí ti rí ó ní wọ́n sà kí mi sà nílàgbà méjì sára wọn o tẹnu wọn. Ah. kọ́mọ́ bàṣá níbùwà ó yá ìjì ó gbè ó léjì ni mo gbè n ò gbè ta orí orí kógún orí rogún ó ní mo jí lógún mo rogún ewé mo jí lọ́gbọ̀n mo rọgbọ̀n oògùn tàjòbọ̀ ó ní mo jí gàtà mo rìn gàtà mo rìn gàtàgàtà wọ gbé ẹlẹ́ta òkò níbi tí wọ́n ti ń là tó ṣe pé yìí ó sáré hmm. ni. sà fọlọ́nsọ sà òó là o òó lu o àmọ́ òun múra dáadáa òun ah! mọ̀ múra dáadáa níbi tá a ti gbé rí èjì ogbè ó lówó lọ́wọ́ n tó jáde nínú bí náà ló jáde nínú yanrìn ni mo fi sọ fún ọ pé àṣírí ayé wọn ń pè bí n tó bá ti gbọ́n bí òde ọ̀run ló ti wá o. àmọ́ sọ wípé ó jọ wípé àwọn kan ń táwọ́ sí ọ àṣàṣì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti gbé rí sáálíbù àbí bẹ́ẹ̀ kọ́ làfà. wọ́n láì ọlọ́run ní járógun sálíbù o tó tẹ́ bá sọ pé sálíbù tán eh. sà lábẹ́yàn eh. ìgbésí ayé rẹ̀ ti ra mọ́lẹ̀ nu o. ọ̀rọ̀ mọ́lẹ̀ nu bọ́ ọ bá wá múra èèyàn lè wí pé bọ́ ọ bá gbégbèsẹ̀ sórí èyí ogbè tó wáyé yóò sì padà dáa fún ọ. kò dáa o kò dáa o. Ah! ó ní tẹ̀gbọ́ tó oògùn láàṣì bàbá wa ṣe bẹ́ẹ̀ tán ọ̀nà tá a bá tọ́ yóò sì fún ọ wa ntalo la beni àbí ká má bẹ̀rẹ̀ ntalo bóyá bóyá ní ẹ̀rọ ìta bóyá ọ̀nà wo ni ó gbà téjì ogbè yìí tí ó fi bá a ṣiṣẹ́ táyé rẹ̀ ó dáa ó lákàbà faratilẹ̀ àkàbà faratilẹ̀ ògbọ́n ó nẹ́ni tó bá ń bẹ lókè bí ọ̀bá bọ́lẹ̀ bọ̀rọ̀ kẹ́ni tí ó gòkè ó jábọ́ kóhùn ó lè gòkè níbi tí agbé ti rí odù yìí tó ní ọ̀bàrà ni kò sí ooo sálúbàtà ló lò o mọ tí wọ́n ń pè ní sálúbàtà. mo mo understand bàtà yẹn. bẹ́ẹ̀ni naalunu wa naale yìí ni. sálúbàtà bàtà náà ni ó yé mi. bọ́ọ̀ bá ti rí sálúbàtà ọwọ́ alójú yìí tá a lò sálúbàtà tá a lò ilẹ̀ ni tó lájẹ́ láà tó ṣetán láti rìn lọ ibi tí adé rẹ̀ wá irú sálúbàtà irú ẹnu lọ́lọ́rì wá wá bọ́ọ̀ ti rí yun ọ̀ọ́là èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ ọ̀ọ́là ó sì lówó lọ àmì àmì o àmì ẹ ṣe wọn fa. òjò báwọn náà lọ ah. náàlù tán ní kọ lọ wáwá náà ní kọ lọ wáwá tán pè ní sálúbàtà mo ti bọ̀ náà ní kọ lọ kó wá jẹ́ tẹ́ tó lárísìkí lání o. ẹ bọ ọ̀nà láti mọ ẹni tí bàtà ẹ lè lajẹ náà ni anyway bóyá kí ẹ jẹ́ kí n gẹ̀ẹ́tì ẹni àwọn bàtà wa. ẹni bàtà kò lọ rèé kó wá tí ì ṣe bàtà gidi ọ̀nà kan rèé kó bàtà kan wá àbọ̀gbọ̀n tí mo kọ́ wí ẹ̀wọ̀ ọ̀fẹ́ lówó lóòótọ́ ó ti sá pàápàá ó sá pàápàá ọ̀fẹ́ lówó lóòótọ́ ìwọ fẹ́ lówó. àṣàbù lọ nọwọ́ sí un sọ pé sádìbù la kọ́ wí àṣàsínú ìyá lọ́sẹ̀sẹ̀ wà nọwọ́ sí un bọ́ọ̀ bá lè kó èké ìwà àbí kìí ṣe bẹ́ẹ̀. kì í wá sí ìyá nìkan wàsáàbù àlímù ni o ah. ìyẹn lẹ́tẹ̀lérò sọ ni pé ń jọra wọn. ọgbọ́n tí wọ́n ṣe rèé bọ́ọ̀ bá kó sálúbàtà ń wá bí ìbá ṣe ta lájẹ́ jẹ́ pé ọ̀dẹ yóò padà ọlọ́ọ̀rẹ́ ìwà mi wà bọ́ ọba ti kó dé yìí àwọn ọmọ bàbá jẹ́ tara jẹ́ mi. òkè bẹ́ẹ̀ni kí n kí n get bàtà wa. Hmm. Ah, bàtà wa gan <laughs> ma get bàtà sa. bàtà wa gan lọ́ọ̀rẹ́ ìkó ètí ọ̀dà wa ọwọ́ àgàn kọ́ lọ́ọ̀rẹ́ ìkó wa kó bàtà sa. torí kí n tọ̀ wílù tètè wá kún ní àjò ẹsẹ̀ rẹ. wọn kò bàtà wa wọn mọ̀ tá bàtà ni. ẹ anakun mọ̀lá. ẹ baba. àkùsẹ́ náà. àkùsẹ́ ni o. àkùsẹ́ ni. lọ́wọ́n ma fún wa ṣe. àṣẹ àṣẹ bó ni alájà ti ń bẹ lókè. ṣíṣe alájà àṣetẹ hmm. wọn ti wà lórí iná tí ń gbóná fẹlifẹli. ẹ ń ṣe lọ́wọ́. bẹ́ẹ̀ ni. gbígbóná ni kí wọn jẹ o wọn mọ kó jẹ gbígbóná báyìí ni o n ta fẹ́ kí o ṣe tí o fi ṣe o. èmi náà ṣàlàyé fún wọn. Ẹniọlá sórí kìlọ̀ tí mo fẹ́ kí ọ lónìí mo fẹ́ kó o fi sọ́wọ́ òsì rẹ mọ́ fi jẹun ni o ògbó àbò dáhùn sórí gbogbo ọ̀rọ̀ tó bá ti ń bẹ ní ṣàkótó àgbà jẹ́ kí tinú ọmọ gbénú pọ̀ bá ní ọ̀rọ̀ mẹ́wàá níkù méjì ní kọ́ ọmọ fagidi sọ síta ògbó àbó òdáhùn ẹ̀rín rẹ̀ pa mí o ó sáré ń táwọn nílẹ̀ wí ń bí ó ní òdi ara rẹ sà ó ní mo déere mo rìn ire èmi nìkan nìkan ní mo mọ̀ rìn àsìkò rìn lẹ́sẹ̀ àṣẹ̀ṣẹ̀ kórè ọ̀rọ̀ ọlọ̀tẹ́ mo wọlé dé bí ọmọ níhun ó lè mi kì í sọmọ níhun ìrìn àsìkò ni mo mọ̀ rìn lẹ́sẹ̀ ìrìn àsìkò ló mọ̀ rìn lẹ́sẹ̀ o kì í ṣe pé o mọ̀ ṣe o sọ́ra rẹ o. bàbá ilé ìtajà mi ṣé kí n kúrò bẹ́ẹ̀ àbí kí n ṣì torí ìdáàbòbò mi àtàwọn ọmọ mi. wọ́n kú mẹ́ wọ́n kú mẹ́ bó bá takoko wọ́n sọ fún ọ sórí ibi tó mi bá wà ibẹ̀ ló yẹ kó ti mọ́ ọ̀tajà níbi tó mi bá ń sàn lọ́lọ́tún ti ń sàn lọ́lọ́sì bí irú àbábá òun ibẹ̀ ló yẹ kó ti mọ́ ọ̀tajà àmọ́ tó bá takoko wọ́n sọ̀gbà tí ó kú mẹ́ sórí àwọn tẹ́ ẹ jọ kóra yín jọ tẹ́ ẹ pera yín lọ́rẹ̀ẹ́ sá fún wọn èmi ò ní ó bá wọn jà o àmọ́ yéé fi gbogbo ọ̀rọ̀ yéé fi hàn wọ́n kó o bá tètè débi tó ń lọ ìlú òyìnbó ń bẹ wájú rẹ o mọ sọ mọ pé mo sọ fún ọ dípò ọ̀padà lọ lóyìnbó o lè pẹ́ o lè yá ọ̀padà lọ ọkàn rẹ balẹ̀ sóbọ́ ẹ n ó fún ọ ní kinní kan kó tó di pé o lọ àná hmm, kọ́mọ̀lá òkè ni ọ wà tẹ̀lé mi tẹ̀lé mi. allah akbar bàbá eléri ibú ayé òun ọ̀run olùsèyàn eléyìí kúkúrú lẹ́tọ́ kó bàtà rẹ̀ wáyé bẹ́ẹ̀ ni ẹni tí fákírù ń tẹ̀lé ó sì gidi ní tẹ̀lé sígà tó mẹ́sì yágìlì ń bá lágà ní o fàkírù olùsèyàn ni. ìròsùn tẹnubẹ̀jẹ̀ mo sì sọ́njọ́ tó fẹ́ kó láàrin ìjọ sọ pé ṣé kò sá kó bàtà kan wá kò sá kó bàtà wá bàtà tó rè kó wáyì ẹlẹ́rìn kúkúrú èèyàn ni ntí yanrìn wí iná lẹ́rìndínlógún wí kò lè lọ́jọ́ mẹ́rìndínlógún kó nítorí òun tó jáde láyé bàbá tó sì lọ́ọ̀bí àgbọ̀ bàtà mi wà lẹ́yìn ọba sọ́ra rẹ̀ ó lè kó bàtà òsì wọnú bí tí ó kó nǹkan mi bá yàn. bẹ́ẹ̀ni tètè máa kó lọ. kó bàtà lọ àtàwọn gbọ́dọ̀ pẹ́ lọ́wọ́ rẹ o. ọ ah, ah, sọ wa náà ló lo síbi tẹ́ńtọ́ lọ kó bàtà wà. Ah, ó lọ jìlajìlajìlajà kó farabalẹ̀ ó lè kóru bàtà báyìí wá ó lè jẹ́ mi kùtùrú lórí tọ̀ mọ́tò jẹ bí bàtà ń ṣe rí o. kò sí rọ́ńbẹ́ ẹ̀rí bó ti rí ni. mami mo ti wá bàtà mi wá bàtà mi mi ò rí o mi ò rí bàtà mi o. níbo lo kó sí. ibẹ̀ náà yàrá wa náà mo kó sí kí n jáde láàárọ̀ yìí kí n lọ sí ìdí ọ̀kadà kí n bá tèmi lọ mo débẹ̀ mi ò rí bàtà mi. ẹsẹ̀ méjèèjì. ẹsẹ̀ méjèèjì ni o ta ló wá kó bàtà ọmọ mi nínú ilé yìí o ẹni tí yóò bá fẹ́ ṣorí burúkú tí wọn ò bá fẹ́ kó gbẹ̀ngbì lójijì kó kó bàtà ọmọ mi lẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ a wọ́n rìn wọ́gbó ni ó bá fọwọ́ járí wọ́gbó ni àṣẹ o ó tó má rìn lọ láàyè ni o àṣẹ yóò. máa pẹ́ sìn. anybody tó tẹ̀lé You are under arrest. Ọ̀rẹ́ ìlú kò ní ìlú. Orí ẹ̀ kéré púpọ̀. Kùs! Àní ọgbà! Kò ṣeé lò. Lọ́lá, kí ló ṣe tó fẹ́ràn láti bọ́ ọ̀pọ̀ kòkòrò wà ní ọ̀pá gidi táwọn bá dàgbà tó àwọ àgùntà àpọ̀dọ̀ bá kérékéré méjì lóṣù tẹ̀ kí ni ṣe ọdí náà ẹjọ́ tún rè kó bàtà rẹ̀ wáyé oore bíntín báyìí lónìí kò lè pẹ́ lọ́wọ́ rẹ̀ fọ́ọ̀fẹ́ di olówó àkọ́kọ́ olówó tán kó tún wá di lọ́la kí wọ́n ní kò lówó mọ́ òsì ní tún bá kí kó bàtà jáde ní. ẹ ẹ wò ah! ó ah o ti sún mi rà o, o ti tẹ̀ ọ́ bá ẹ bàtà ilé ẹ̀kẹ́ fà ń lè yìí ah, kò ní sí o mi ò lè ah kí ni mo fẹ́ ṣe báyìí sí ó sú ọ ó rò pé wọ́n sì mọ́ ọkẹsẹ̀ kan bódò ọwọ́ ń kígbe òtútù tó ṣe pé ọ̀nì ló sì fà á ìwọ àtọ̀ ni ẹ̀jọ̀ mọ́ ọ̀pọ̀ra yín ni ẹnìkan ni ó wọ ẹnìkan pa wọ́n tó o bá kọ̀ tó o bá lò ó ṣe mọ́ òṣì tí ó bẹ̀rẹ̀ sí ní ta ọ́ kábàámọ̀ kó o ṣe wáyé torí kò ṣeé ṣe kéèyàn padà sẹ́yìn níbi tá a ti bá ṣe ìdè. bẹ́ẹ̀ ni o ànádàmú yàtọ̀ àkàrà àbámọ̀ tó kọ kì í ṣe àbámọ̀ kékeré àbámọ̀ ńlá ni o òun ò ṣe òun òun lè lóun ò ṣe mọ́ òun lè lóun ò ṣe mọ́. mọ hmm, tra mọ tra ọ̀rọ̀ kọ sọ láti ìgbà tó bí mi náà ìgbà ó tra ó tra ìlú tata dé mọ tra mọ tra ah look at this irresponsible element bí wọ́n ṣe ń pàṣẹ jẹ́mọ́ èèyàn lọ́wọ́ nù. èmi ni mọ́mì. bàbá. o kú oríire mo kí ọ yí pé o kú oríire òní inú rẹ ó dùn o ọkàn rẹ ó balẹ̀ sórí wípé bẹ́yàn bá ń gbélé bínú konú gbà mí àmọ́ nílé bínú konú ò dáa inú bílé ilé bínú konú àmọ́ wúlò lọ́nà yìí sọmọ káwọn tí wọ́n ń gbélé bínú konú ẹnu ọ̀nà báyìí ni wọ́n bọ̀ bàtà wọn sí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀. kánìkì bá ń ṣe bẹ́ẹ̀ ló bá ń gbé mo ló ti rí bàtà oníbàtà kó. bó bá sáwọn tí wọ́n ń gbélé fúláàtì inú oníbi tí wọ́n kó bàtà wọn sí mo kí ọ pé oríire lẹ́ẹ̀kan sí so wá rí ẹni tó ní bàtà tó rèé kó wá tá a ti parí iṣẹ́ sí lára yìí ó wà lọ rèé wá gbogbo ọ̀nà tó fi dá bàtà yìí padà lọ síbẹ̀ tí ọmọ wọ̀ ni o torí bí ọba wọ bàtà yìí ọ léwu o àmọ́ tó ń bá ti kẹsẹ̀ bọ́ bàtà yìí tó bẹ̀rẹ̀ sí ní wọ̀ ajé rẹ̀ nìwó máa fi lówó tó là tó lu ó gbọ́ ni ó ní ọmọ igun orí réńte réńte ọmọ ọba nílùú Ifẹ̀ ó ní má ṣiṣẹ́ mọ́ ó nígbà tẹ́ni mọ́ ṣiṣẹ́ mọ́ ó ní kí ni mo fẹ́ máa jẹ ó ní rere yóò lọ rè wá ire tèmi wá fún mi pẹ̀lú owó ọwọ́ wọn ó ní torí pé àbọ̀tán ń lè jò bọ̀fọ̀ fólúgbò ó ní pẹ̀kì lóníjó ń kọ nílùú lọ́nà pẹ̀kì ó rí eré ajé ó bẹ̀rẹ̀ sí ní kú ọ lọ́nà ni ìwọ là ìwọ lówó ó fowó mọ ọmọ fi jágbà láàrin àwọn èèyàn wọn mọ yìí pé olówó dé bọ́ bá bọ̀ láàrin àwọn èèyàn ilẹ̀ ọmọ ọ̀rọ̀ gírígì èmi àfáàdé bí oṣù mọ́ níbẹ̀ èmi àwọ̀ àfáàgìrì èmi àdájìrì òní mi jáde òní mi jáde òní mi jáde àmọ́ tówó bá wá dé tán tọ́ lola tán sórí bàtà tó ń wò yìí o gbọ́dọ̀ fojú kan bàtà yìí mọ́ o tó mọ̀ wípé mo kó amọ́ lápẹẹrẹ èèwọ̀ tí ń bẹ́ǹdì iṣẹ́ yìí rèé o bàtà yìí o gbọ́dọ̀ fojú kan mọ́ o nítorí níjọ́ tí ìgbín bá fẹnu kan yọ níjọ́ náà ní ìṣe rẹ̀ ó tán ah. tọ́ ọ bá kan bàtà yìí àbí o tún ṣèṣù kẹsẹ̀ bọ́ bàtà yìí lẹ́lẹ́ẹ̀kejì omi ó tàn lẹ́yìn ẹja rẹ ìkìlọ̀ tí mo ṣe yìí fọkàn sí o ah, ah. fọkàn sí o o ti ń la o ti lówó gbà lọ́wọ́ mi bá gbogbo ọ̀nà tó fi dá yìí padà tẹni tó ni ó sì gbọ́dọ̀ mọ̀ ó sì gbọ́dọ̀ kẹsẹ̀ bọ́ kọ́ mọ̀ wọ́ kiri ni o bóun bá ti ń wọ̀ kiri ayé rẹ̀ bàjẹ́ nù. gbogbo tó bá ní lọ́rọ̀ ni ó tán bó bá ní ogún ọkọ̀ yóò tán kò lè fi bí ajé bá ń bẹ lọ́wọ́ ọ̀tún ọ̀nà òsì lòun ọ̀nà rìngbà. ó bẹ́tà ó bẹ́tà ó bẹ́tà ìyẹn bẹ́tà ó wà fífúrébù. ẹ kẹ ẹranko ọba bàjẹ́ pàápàá tọ́mọ èèyàn ò lè dùn lé. bẹ́ẹ̀ ni. <laughs> ó tún wá mu omi kan kó tó di pé ọmọ lọ omi ajé ni wọ́n ń pè é. sọ́wọ́n bẹ́ẹ̀ sísè wọn lónírú onírú yó èsì sí wọlé oníyọ̀ oníyọ̀ yọ̀ àdágìdì ìgbà ó wọlé olórìṣà olórìṣà ń jó olórìṣà ń yọ̀ orin ìjọgìn ah, bàbá ìjọgìn. mo wá sọ fáṣí yín gan. ẹ̀yin onílẹ̀ o <laughs> ẹ̀yin tó nílé ajé o ìbá olúwo nínú gbọ́ ìbá pènà àpènà ẹni tó kọ́kọ́ da pènà lọ́nà tẹ́lẹ̀ mi tẹ́lẹ̀ mi o ti rìn mí dàbí. what what who the hell is it? ta ló gbé kọ̀dọ̀tọ̀ wọlé wá no ṣé mo ra faragon ni. kí ọkọ mi say kọ̀ǹdọ́tọ̀. did I drive faragon. no no ta ló gbé plasma So ló gbé plasma wa. no why you go. ẹ ti jọ fún What? tẹ́lẹ̀ ni. wa kò sọ ẹ ká sí ní kọ́ńtà fún sáfìsì who is it there. ṣé ẹ mọ̀ra tẹ́lẹ̀. ó ṣe é ní ó ṣe é ní. kálọ̀ kálọ̀ kálọ̀ sọ. kálọ̀ sọ. I got it! Get out! Get it out! Get out! Get it out! out! wọ́n léwèrè mú ọmọ pé ṣé ọmọ pé èèyàn tó bá léwèrè òun gbọ́ ti di wèrè yẹn. Ah. kí ló ṣe náà wọ́n ń gbọ́ news ni wọ́n ka pépà àwọn boys wọ́n ti ka pátá wọ́n ka eh. bàtà ló tún lò sí i. bàtà ni ó bàtà ló lò ó sí ọ lábẹ́ bí wọ́n ti lo bàtà. ẹdú ẹdú òun tẹ̀sí ẹ̀ pé ẹni kó bàtà mi ó lọ lò ó ah! lọ lé babaláwo. ṣé ti bẹ́ẹ̀ ah! bẹ́ẹ̀ sì mo ti máa ṣe. ẹni kó bá dà mí ó kò rí bàtà mi wá ó kò rí bàtà mi ó yẹ kí kó bá dà mí ó kò lọ́mọ́ o bá wa ó kò wá wéré mọ́ ẹ ṣe mọ́ dúpẹ́ ẹ gbọ́dọ̀ sí lẹ́yìn ó jẹ rà mí ẹ. you cannot sleep here. àìká ó lọ́mọ́kẹ́ lábẹ́bẹ́ jà lọ jà lọ́wọ́ wíìrì. àtìyẹ́ ti fẹ́ bàjẹ́ ẹ wo ànígbà fún ó ń lo bàtà lóòótọ́ mi parọ́ bàtà ànígbàdé jẹ. ẹ ta ṣé mo dúpẹ́ o ẹ̀yìn gbọ́dọ̀ mi dẹ́lẹ́rù yọrí wọ́n tiẹ̀ yóò kọ́ ẹ̀ lọ́wọ́ kọ́ ẹ̀ lẹ́sẹ̀ àbúkábí ò taru kókó bí bọ̀bọ̀ fùtọ̀mọdé máa ń jẹ ẹ ṣe é máa lọlé. tiẹ̀ náà là ń bẹ sọ àfẹ́ ká yé bàjẹ́ ni. tiẹ̀ là ń bẹ sọ wọ́n ló bàtà ẹ̀. ẹ jẹ́ kọ́ lò. Ah, ọ lọ ẹsẹ̀ rẹ ti ń tà ní o. sẹ́yìn tí mo wà yìí máa sùn yìí báyìí tí bá wá sùn ìdìbò àdójú àlà máa ní mi balẹ̀ wọ́n lọ ẹjẹ ẹjẹ ẹjẹ ẹjẹ ẹjẹ ẹjẹ ẹjẹ ẹjẹ a máa mú wèrè. n kò lọ àgbàlagbà la ewu mi lọ ewu mi lọ ewu mi lọ ọlọ. Wọ́n lọ rán mi òwe. Ìyá rẹ̀ wẹ́n ti sáyìká. Bòbó yìí nìṣẹ́ kò ní bọ́nú ilé tó kó sí yìí o. Láti òjijì Èkó kí wọ́n tún wá sí Kwara ọmọ wèrè bọ́bọ́ yìí ti gba dìgírì gan. Ó tutù ó tutù jọ. Wo sórí kọ́tẹ́mi tiẹ̀ mọ̀ ni pé bọ̀dá yìí ó burú ẹ because tí yóò bá tiẹ̀ ń wojú bọ̀dá ó lè ẹ́ bá mọ̀ pé ó nírú intention bẹ́yẹn láyé. ó dẹ̀ wò so ní pé bàtà tiẹ̀ ló máa kó lóun pa fi ṣògùn ó wá fẹ́ gba ìsìnkì ó wá fẹ́ ó wá fẹ́ fi ṣòwò orí ẹ̀ ló mú. ní ayé asán ni nǹkan ìkéré báyìí lọ́lọ́run máa fi kóyàn yọ ó dẹ̀ wo ṣuṣu ó dẹ̀ gbé bàtà mi ó lọ́ fi ṣe oògùn ìdẹ́kun fẹ́ lọ àsìkí mi ah! ṣé torí pé kó ba lè lówó iná àbí torí kó ba lè jẹyàn ẹ wo ibi tí ilé ayé wa gbẹ̀yìn sí. àtúbọ̀tán ẹ̀ náà nìyẹn bó ṣe wà yẹn kò ní dúró lórí Ìlọrin lásán bó ṣe ó máa dé Kotonu ni nípa ó máa tún dé Canada ni ó máa lọ Canada wọ́n máa fẹ́ wò ó bẹ́ẹ̀. oyè mi ẹlẹ́dàá mi tó dáa fún ó sì máa continue láti máa dáa fún náà a máa bí ìdọ́jú alẹ́ ẹ̀ very evil people. tí àwọn míì bá rí báyìí wọ́n máa fi pé yìí wo fine boy yìí o peter ló yà ń wèrè o èèyàn burúkú àwọn aráyé lé o wọ́n yà ń wèrè wọn ò ní mọ̀ pé ṣọwọ́ ẹ̀ ni. nǹkan tí ó béèrè fún òun náà ló padà rí i. bẹ́ẹ̀ ni ọkọ mi. já máa lọ síbi tá à ń lọ. ìyá kan náà ló gbélé báyìí ló sọ fún un. ìkúnlẹ̀ abiyamọ o. ọlọmọ wọn fi wèrè sí wa ẹni tí wèrè ọkàn tí ọkàn ọlọmọ jọ ya ah! ọlọmọ fi wèrè sí ran wa o nígbà yẹn ọmọ ló fà bí ilé. Ah! ọlọ́run màá wá ṣàánú abiyamọ o jẹ́ ká abiyamọ jèrè ọmọ o. Ah! bìkan náà lógún ó ti jà báyìí o. ìyá ní tútù ìrọ̀ wa o ní tútù púpọ̀ gbàgbọ́ ah, wọ́n sanwó ìjẹ̀bá bẹ́ẹ̀. a jẹ́ pé ẹ̀ tó fún wa níròyìn èsì ìròyìn ẹlẹ́jẹ̀ <laughs> good of you i meet you here ṣé o máa fẹ́ sì rí gizzard gizzard ó mọ̀ mi kémi jẹ búrẹ́dì ìwákùn búrẹ́dì gizzard ó dá òwe sí wàhálà o àti gizzard o àti búrẹ́dì o wíwá sí my bàtà bàtà mi dà tó kọrẹ thank you God bàtà mi rè bàtà Dubai. Mm, mm. Eh, mo ti gba ó di fẹ́rí wẹ̀ <laughs> mo dání ẹ wo bí ti ṣẹlẹ̀ ń ti sórí wèrè ló ń ṣàwó wèrè <laughs> èyí sì kí bàtà kó kí wèrè kó bá tẹ èèyàn gbà bàtà gbàkejì eh, ẹjọ wèrè kó bá tẹ ẹni ẹni ti wèrè ẹ ẹ kò ṣe wèrè ẹ bí yẹn ti yẹ filẹ o. gbà ṣé ká dáná ya gbà ṣé ká ni gbà ẹ pepsi títò pepsi kẹ gbà ẹ pepsi làwọn amú ni. you wanna drink pepsi. no no bó o ṣe wà yìí bàtẹ́mẹ̀tì mi ló wà bẹ́ẹ̀ ti wá i no need your pepsi o leave your pepsi bàtà mi ni pepsi o yà ibo lókè sí. studio ní makirifóònù láì ṣe búmu máìkì ah, ah. ó dà bó ló la fẹ́ máa yọ bó ló búmu máa yọ èmi. ọ̀rẹ́ mi o alọ́bọ̀. alọ́rí o. fẹ́ẹ́ bọ̀ fẹ́ẹ́ bọ̀ bàbá lọ sẹ́yìn láti mú fọ́ọ̀nù ayé ẹ̀ bọ́ sílé lù mọ́tò pẹ́sì ayé ẹ̀ bọ́ sílé lù rí láìpẹ́. òkè ló wà pánẹ̀ mi ló wà o. ẹ jẹ́ bá. ẹ̀bù ẹ̀bù ẹ̀bù inna lillahi wa inna ilayhi raji'un. ọ̀dọ̀ olúwa la ti wá ọ̀dọ̀ ẹ̀ náà la ó padà sí. ẹni lọ́dọ̀ ọlọ́run la ti wá ọ̀dọ̀ la máa padà sí. àwọn tó bá ṣe rere ni kì í ṣe àwọn ẹni bíbí eléyìí lọ́fẹ̀ẹ́ padà sọ́dọ̀ ọlọ́run. Ah. nítorí pé kí ni ká wọ́rọ̀ láàárọ̀ kó má dalẹ̀ ká wọ́rọ̀ january kó má di february irú ọ̀rọ̀ yẹn ṣó da ẹ wà wẹ̀mí tí mo jẹ́ ìyá yín mo ti tajà láàárọ̀ mo lọ lé lọ sùn rọ́jà mo tún lọ tà ẹ jẹ́ ká tẹ̀ lọ́wọ́ yín kó má tàn yín jẹ ah! ẹ wọ́n ọmọkùnrin ṣe da tó èmi náà sọ́nà o ah, wọ́n mọ̀ yẹn ti fáyín jù fún o pé bọ́bọ́ yìí fáyín kọjá àwòrán àwòrán ah, àwòrán kì í fáyín àwòrán àwọn dúdú ni àbí ká sọ wọn yàrá rárá yé fáyín bọ̀ lélẹ́yìí. dájúdájú ọmọkùnrin tó ń kó bàtà kiri iṣẹ́ ibi tó ṣe ó ní láti níṣe pẹ̀lú bàtà tó fi jẹ́ pé ńgbà tó ya wèrè tán bàtà yẹn náà ló tún kó kiri ah ká máa kánjú wọ́rọ̀ yìí ó ga o ẹ wò atẹ́lẹ́wọ́ ẹni kì í tan níjẹ. ṣọmọ èṣù I saw Satan with my true naked eye. Olaji, I wine and dined with Satan. I shared my life with Satan. Madam, what the hell fi rajà kútọ́ ní òun dà. ọwọ́ lọ́wọ́ kí No ṣe yẹ no ó mú mọ̀jẹ̀ kárí wàhálà kẹ. Ah, ah, kò sí wàhálà kankan mi o. ta mo ṣẹ̀ ta mo ṣẹ̀. yóò dùn ṣe. Hey, hey, nah, nah, you try shit. Mo ṣe we mí kí n gbẹ́rù ìdè potato. Àwọn ẹni bí ò jẹ́. Tèmi ti bá mi mi ò mọ bí mo ṣe fẹ́ san Gbogbo nǹkan tí mo rò pé lè kọlù, mo ti try láti tìka bọ̀ lójú and it's not working. So mo ṣe decide wípé ẹ̀yin ni mo rí pé tún súnmọ́ tòsí mi. Ah, bó ṣe rí nìyẹn, ó wà unpredictable. Kò sí ìyàtọ̀ nínú gbogbo ọjọ́ tá a ti ń lò ní ilé àti ọjọ́ tí màdàm jáde gbẹ̀yìn. I swear to God, I don't understand the mystery behind this pregnancy. Please. I hate that! Ah. oh, that tó ń ṣe ẹlẹ́sẹ̀ Oh, my yẹn náà bí. àmọ́ ká má sáré má má ṣèkà má dalẹ̀ má má ṣohun ìkọ̀kọ̀ kẹsàn-án má padà wá dé má má fagun wo kó má lọ fagbó kò sóhun àṣegbé ẹ lọ́mọ yẹn kò sóhun àṣegbé ẹni ẹ mú ohun tẹ́dá bá ṣe ní kọ̀kọ̀ o àtúnṣe. bẹ́ẹ̀ ni olórí ìlú ayé ìdààmú sóhun gbogbo ìbárẹ̀ ayé. owó ni àríbí gba ẹ̀rí kan fi ṣe kan òun ni yẹ yìí.